dádì. bẹ́ẹ̀ni dádì ti kú àtàrọ̀ láti ń try nọ́mbà yín kò lọ ni. ok ok a máa máa retí yín ẹ má pẹ́ ok. rà kí ló nípa àwọn ń bọ̀. ẹ ó ti dábẹ́ yẹn ni jẹ́ ká wọlé ká lọ kàn sóòlù àwọn ọ̀ṣọ́ ti gbọ́. ṣé pé dájú mi ti kú náà nìyẹn. má sunkún mọ́ mi dúrà tá a bá sunkún láti ìgbọ́ làkọlẹ̀ jí wọn èmi bá mi. Dadi ya, dadi ya, dadi ya. Bọ̀dá mi ẹ yé sunkún mọ́, tẹ́yìn bá ń sunkún kí ni káwa ṣe. Sọ̀rọ̀ ayé, sọ̀rí ayé ìwọ tó jẹ́ ọkùnrin tó yẹ kó o máa pẹ̀tù sáwọn ìyá ẹ̀ sórí bí òun obìnrin ìbẹ̀rẹ̀ ó tó lọ́kàn sọ fún ọ. ó ti tó o aṣọwó láwà pẹ́ẹ́rì náà ni àìsàn lákùn ń wò ẹnì kí irọ́ lọ́jọ́ wò. dàdí bá a sọ báyìí ó bá sọ báyìí. dẹ́gbẹ́ dẹ́nu ẹ̀ sọ sọ fún yàn sọ sọ fún yàn ọkùnrin kan wọn náà ni ah. ọkọ ni. Ah. Oh you wọ́n wá dúró you ìwọ́dà Yusumani dárí ọlọ́rẹ̀ ẹgbẹ́dà. ó ti pè wọ́n lórí fóònù wọ́n láwọn ń bọ̀. Mhm. ọlọ́run ọkọ ọlọ́run ó sọ ní láyọ̀ ẹni ọgbọ́dọ̀ ẹgbẹ́ ẹgbẹ́ mi ọgbọ́dọ̀ gbọ́rọ̀ ẹ̀ kókó níbí ẹ gbọ́dọ̀ ké níbí.

jókòó bẹ́ẹ̀ yóò olóṣì yẹn o ẹ̀yin lẹ́mọ̀ ọmọ aládùúgbà olóṣì yẹn o olórí púpọ̀ ọmọdé rà kú ọmọdé rà kú wàá kú gbé wọlé gbé wọlé gbé wọlé. àmì àmì o àmì àmì ó ṣe ẹ o ní àmọ ó ṣe gan. ẹ kú ìjókòó. ṣì kó gbẹ́nu òṣì ẹ̀ dànù jọ jọ sọ fún mi ṣé bàbá ẹ̀ ló kú ni ọ mo dẹ̀ ti mọ nǹkan tó ń ṣe ẹ o ó ti rò páàní fún ẹ ní sálárì hmm? ni mo ní pé kó fún mi lómi tó tutù ó wá ń gbé gbóná wá fún mi. kó ṣì kó gbómi jáde fún mi jàre wọn <laughs> ni màmá ẹ tó ń rárá mà. a ti ẹ̀ dúpẹ́ bí gbogbo ìlú ṣe ń lọ tọ́lọ́run ló mọ̀ ẹ̀kọ́ gbà ní ẹ ẹ wẹ ẹyin dà hmm, hmm. ẹ o ẹ bá a ṣe fẹ́ kórìí náà ti rí bẹ́ẹ̀ lọ adúpẹ́ o wọ́n ti fẹ́ gbẹ́lẹ̀ tán. wọ́n ti gbẹ́lẹ̀. Ah, wọ́n ti gbẹ́lẹ̀ wọ́n ti gbẹ́lẹ̀ adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. Ah! Ah! ilẹ̀ lórí òkú káfílẹ̀ bu ẹ̀gbọ́n wa láṣìírí kọ́mọ bá tiẹ̀ lọ jẹ́jẹ́jẹ́ kọ́lọ́hún tẹ sáfẹ́fẹ́ abúlé ló ń lọ tí. ọlọ́run kúkú ṣe mùsùlùmí òdo lẹ́gbọ́n mi mhm. iná ẹ̀sìn náà sì ní ẹ̀kú sí mhm. kọ́lọ́hún bá fi kú ìṣe bàdà fún un. àmì arábì àmì arábì. ẹ jọ bàbá mhm. adúpẹ́ pọ́ńtẹ̀ tí ń gbẹ́lẹ̀ báyìí níbo la máa ti rówó tá a máa fún wọn torí kò sówó kankan lọ́wọ́ àwa o. ó kéwé ó gbọ́ tí Yorùbá sọ pé ẹni bá fẹ́ sìnkú ẹ̀gbọ́n ẹ̀ ní kọ́ máa bu ẹ̀ lọ́wọ́ ẹ̀gbọ́n ni bàbá yín jẹ́ sáwà ojúṣe tiwa ni ká fi ilẹ̀ ẹ̀gbọ́n wa láṣìírí ẹ̀yẹn. sẹ́wọ̀n ló mọ ọkọ wọn ní tí wọ́n ṣe ni ẹ̀tọ́ wọn ni ó sì di dandan kí wọ́n ṣe é. ẹ má bàbí ju ọmọdé ni kò yé ẹ̀yin dà bó wà ní Usman torún làkọ́bí òkú ọ gbọ́dọ̀ bu iyẹ̀pẹ̀ sí bàbá rẹ̀ lójú ọfẹ́ èdè ọlọ́run sì sọ̀dé láyọ̀ àtàlà ọlọ́run sọ̀dé láyọ̀ àtàlà yóò bu iyẹ̀pẹ̀ sójú bàbá ẹ̀ báyìí ẹ wo mi ẹ dákun o ẹ jẹ́ àṣẹ gàyà fẹ́ fún o ọkùn ah. tó kù ọkùn tó kù ẹ jẹ́ àṣẹ gàyà fẹ́ fún ẹ ẹ wọ́dà ẹ bó wà ní ti ìyàwó alẹ́ kéésù ah. ṣe é ti ọ̀sẹ̀ Isa è ile kama shopping since the young president ni ìpàdé ẹ̀ ní Yes. So the new lazima sikusawi sakafu ndio katata ilikuwa bangaza maisha bunu oníjàdù lọ́tọ̀ ẹjọ́ ń lọ lọ ẹ má ṣe ní o ṣẹlí mo bọ ìlú pẹ̀lú mo bó ní mọ́tò ìgbà ọmọ tó gbá tí àwọn ọmọ yẹn ò bá balẹ̀ pẹ̀lú ìlú ìgbà tó fi ṣe èrè ẹ̀gbọ́n a kẹ́kọ̀ọ́ ní pé ó gbé ọmọ mi mú ẹ̀rù ẹ̀rù ṣé mo mọ̀ ní ìtọ́tẹ̀lẹ̀ mi ìbẹ̀rù ẹ̀rù ẹ̀yin náà wọ̀ tí dókítà sọ́ọ́ sí i wọ́n náà mo fi ya bíṣọ̀pù lásán nínú. lọ́dọ̀ àdúgbò mi bá máa jẹ́ òbí mi jù báyìí lọ. ẹ ẹ ẹ mo ṣe ẹ mo ṣe. ọ̀rọ̀ tí mo ń lò sí bí àwọn olè transfer àbí ọ̀rẹ́ pàrọ̀ sí ìbámu ìwé ìkó. ó sọ yẹn tẹ́lẹ̀ káàdùn ti sọ yẹn tẹ́lẹ̀ owó yàrá ní láti sọ pé bọ́lá à ń bára wa já ìjà àwọn tó yẹ kó hundred thousand. hundred thousand. ìlú ìlú ìlú ìgbà sáláyé èèyàn mi ní ẹ̀ láti wọ́n lórí kọ́ owó yẹn òní ah, bá jẹ́ fún ẹ̀ lọ́pọ̀ ẹgbẹ́ kan bí kò máa lọ. àkáǹtì sáà ni ọ̀rẹ́ àgbà ní ìlú ọ̀dọ̀ ẹ̀ inú àkáǹtì káàmù ló ń rẹ̀ ẹ̀yìn bàbá ọmọ náà rọ ẹ̀yìn ìyá ẹ̀ owó kan dédé ń lọ sákàǹtì ní wọ́n bẹ́ẹ̀ bá ti lọ sí ọ̀tún bèrè ẹ̀ẹ́dẹ́gbọ̀n àṣẹ ìmọ̀ àgbèsè máa dé ọwọ́ àwọn ọ̀rẹ́ rẹ̀ àlùkẹ́yìn náà ṣé bó yẹ kẹ́ ṣe wà lókè nípa rẹ̀ nílùú ìṣá dókítọ̀ ibi tó wà very very important ebi nìkan ló yé mi ebi nìkan máa lọ mr sáà ẹni tó máa gbèjẹ yẹn. If you are very nasty to me, ẹyin dà àbí àtúnlé wò mí dàtún lè pè ó jẹ́ ibi ìsúnmọ́ yìí nọ́mbà mi dàtún lè pè. nọ́mbà ẹyọkọ péré tó ní nù. nọ́mbà kan péré tó ní nù. láì yẹn nìkan ló ń lò kó dẹ lọ. ó ga ọ ó ga ọ bọ̀bọ̀dá ọ̀sùn máa mọ̀ pé òkú dáàdì muslim ni wọ́n àbí ṣòro la fẹ́ sin wọ́n ni. kí tiẹ̀. àwọn ẹ̀jẹ̀ fúnlẹ̀ jẹ́ ń sọ̀rọ̀ jàre kó máa gbọ́. ẹni sọ̀rọ̀ ẹni sọ̀rọ̀ ẹni ẹ̀mí ẹ̀ pariwo ẹni sọ̀rọ̀ ẹni sọ̀rọ̀ ẹ. tani o. salamu alaykum. ah baba. kò ní ṣe lẹ́yìn nìkan ìyàwó ẹ̀ ń sunkún ni. Ah, mo sunkún mo sunkún. ẹ má sunkún ṣẹ́rí kò sí ní tí ó ṣẹlẹ̀ láyé tí ó ti ṣẹlẹ̀ gbáyàwó ànábìrì ngbaya ni Muhammad sallallahu alayhi wa sallam ọmọ anabi kúnjọ ọdún léyà gangan anabi ni ó sì kí múmbàrí fún wọn anabi wá dé múmbàrí ni wọn à ń ṣe tàkìbírù tí í ṣe Allahu akbar ó yẹ kó ṣe lẹ́ẹ̀kan tí wọ́n ń lọ bí ẹ̀mẹ́rin ẹ̀ márùn títí dórí ẹ̀mẹ́fà ọlọ́run wá pè Jibril ló pé lọ sọ fún òjíṣẹ́ mi pé ṣó ti gbàgbé pé wá jù mí lọ́wà ni èmi lọ́ba tí pa ni èmi lọ́ba tí jí ni èmi lọ́ba tí yọ òkú jáde nú alààyè tí yọ alààyè jáde nú òkú nígbà tí Jibril wá sọ fún anabi létí anabi ṣe wàá kọ̀ǹpóòsì ara rẹ̀ ó wá forí kanlẹ̀ lẹ́yìn tó túmọ̀ sí pé gbogbo léyàtà wa ń kí lónìí kò sí tá ṣe tẹ̀kíbírù yóò pé méje sábàbí láti ṣèrántí tí n tó ṣẹlẹ̀ sí àná Muhammad. màá bẹ̀yìn lẹ́bẹ̀ẹ́ kan kí nìkan ẹ̀kọ́ wa náà ni pé ẹ má jẹ́ kí ẹlẹ́ran ara ni wá yóò dùn wá àmọ́ ẹ má jẹ́ ó pọ̀ jù ẹjẹ́ arántí pọ́lọ́n lọ́ba tí ì pa ni òun lọ́ba tí ì jìn tó bá ní kí gbogbo òdílé yìí ọmọ sí kò sẹ́ni tí ó bí ọ wá yọ èèyàn kan jáde kúrò ńbẹ̀ pé kí ẹ̀yin tó kù kẹ́ ẹ máa ṣẹ̀mí ẹja fọpẹ́ fọ́lọ́run ọba ọlọ́run ṣàánú wa ẹ wá rí ní báyìí a fẹ́ máa lọ kí mọ́gírìbì náà mo ní sáré yà ká sáré ṣètò tó kù pàápàá mo lẹ tẹ́kù sí ká lọ kí n kú la kí ọjọ́ tó lọ. Ah, àfa òótọ́ ni àwa náà mọ̀ bẹ́ẹ̀ ẹ ó yẹ kí n ti ojú sí gan ní ọ̀dọ̀ àwọn jàmọ́ ṣé ẹ rí àkọ́bí ẹ̀gbọ́n mi kò sí nílé ọ̀dẹ̀ gbọ́dọ̀ dé ó gbọ́dọ̀ bu yẹ̀pẹ̀ sójú bàbá ẹ̀ gẹ́gẹ́ bí ìṣẹ̀dálẹ̀ tiwa n tí wọ́n fi tẹ́lẹ̀ tiwa dó àkọ́bí gbọ́dọ̀ bu yẹ̀pẹ̀ sójú. ẹ ẹ ẹ dákun gẹ́gẹ́ bí àṣeríkà. Uh, uh, bí Quran ṣe fi kọ́ wa ó jẹ́ kó yẹ wá ń pẹ́ tó bá mú tá a sin òkú mùsùlùmí ní ọjọ́ náà ìdíwọ́ kan àbí kejì wá wáyé títí tí kò gbọ́dọ̀ kọjá ọjọ́ méje àwọn tabaníkà wo bàbá wa ó ọjẹ́ ni tó jinlẹ̀ sínú ìsìláàmù púpọ̀ mi ò wá nífẹ̀ẹ́ kókó wọn jẹ́ nǹkan tí yọmọ tí nǹkan méjì mẹ́ta ọmọ tún gùn. ẹ wò mí ẹ wò mí àfa ẹ̀yin ẹ fọkànbalẹ̀ yóò lè kó tó tó aago mẹ́sàn-án la adé. bisimilahi rahmani rahim kuli huwa leo ahad alahau samud walam yalidi walam yulad walam yakun lahu kufuwan ahad. yóò dáa fún wa. lọ́mọ. n tí ajẹ́rẹ́sì mi ń jẹ́ oyè ni pé kúl anabi ló sọ́ngbà náà lọ. huwa leo ahad kọ́lọ́wọ́n ọba ọ̀kan ṣoṣo ni sàmọ́dù ọlọ́run tá à ń wò ní àjíronú kan lámù yẹ́lùdì wá lámù yólùlàdì ó ní mi ò bímọ ẹnìkan ò sì bímọ wá lámù yẹkùn lẹ́hó kó fi wá ní ha ó wá ní mi nálàfíjọ kan láàrin gbogbo yín pátápátá léyìí tó túmọ̀ sí pé gbogbo tó bá wá ń ṣẹlẹ̀ fẹ́rú tí ṣẹlẹ̀ fẹ́ dà ká máa dúpẹ́ ni pé bẹ́ẹ̀ yìí ò ṣe bóyá ètò tún jù lẹ́yìn rẹ̀ ni ó ṣe tabaníkà wo bàbá tó wá ṣàìsí yìí ó jẹ́ ní tó jinlẹ̀ sínú ìsìláàmù púpọ̀ ẹ̀gbọ́n mi sí. ìyìn wa ní fẹ́ kẹ jẹ́ kí òkú yìí wá pẹ́ títí tí wà. ọmọ àti òde ọpẹ́ ju ọ̀la ẹ yẹ fọkànbalẹ̀ ẹ bá sọ fún àwọn àjẹmọ ọpẹ́ ju ọ̀la kó tó tá aago mẹ́sàn-án á sin òkú lọ́la. ẹ bàbá ẹsẹ̀ ojú òní tiẹ̀. ẹ bàbá kò mọ níbí. ọ̀rẹ́ ẹ̀sìn wo ẹ bá ní káwọn jọ̀wọ́ o ẹ̀sìn o. kó abisi yóò jẹ́ kí n mọ̀ pé kó ti fẹ́ tán ah, ibo mo ti fẹ́ rí pọ̀ lábúlé yìí báyìí. ọkú. ẹ kú ọ̀lẹ́ sà. ẹ kú ọ̀lẹ́ o. actually mo ń lọ sí ìlú kan ni so epo wa tán mọ́ mọ́tò mi lẹ́nu lẹ́nu wọ́n á ní kí n bèrè lọ́wọ́ níbi mo ti lè dépò rà ní àdúgbò yìí. tí aago mẹ́rin bá ti kọjá ìlérí pé aládùúgbò mi mélòó ni. kòkò mẹ́rin. after seven báyìí la wà báyìí. táwọn bá tiẹ̀ pèsè bíi black market ló kọ́ bí mo ti lè rí. mo sọ pé ẹ̀ lérí pé wà ní aago mẹ́rin bíbá mẹ́tọ́ sọ black market black market kọ́ red market ni. ẹ wo ibi gẹ́gẹ́ rẹ̀ ń lọ gan. Mm, abúlé Ògùn ni mo ń lọ. abúlé Ògùn. Ah, abúlé Ògùn jí o kò yẹ kí fẹsẹ̀ rè ìmọ̀ràn kábẹ́ẹ̀lì ìgbà kúgbà yìí ló fi. ẹ bọ́ síta báyìí ẹ rí àwọn ọ̀kadà. ìmọ̀ bóyá ẹ lè rí torí ẹ ti sùn èmi sì kẹ́lẹ́ nílé. ẹ gbọ́. ẹ ló mùsùlùmá. wọ́n ti píkẹ́ o eh. Eh, wọ́n ti gbé ẹ ló bọ̀dá mi. níbo ló wà. gbogbo wa la wà ń bì báyìí. ó tiẹ̀ dá bẹ́ẹ̀ ẹ gbé fún ẹ sí spíkà kí gbogbo wọn máa gbọ́ báyìí báyìí báyìí. kí ni fọ́ọ̀sì spíkà ókè ókè ókè. ọ̀rẹ́ rẹ̀ mi ṣiṣẹ́ gbóyún gbọ́. sin bàbá yẹn kí n o ẹ má sin dáàdì mi kí n tó o.

ó ti pa. ó ṣe kí ni. try ẹ ó lè jẹ network try ẹ try ẹ lẹ́ẹ̀kan sí i ó ṣe kí ni. ó ti pa bishop ló ń pariwo ó ti pa fóònù ó ti pa. ìzùmọ̀nù pa fóònù. ẹ ṣe sùúrù ẹ jẹ́ ká ṣe ibi tọ́rọ̀ dé dúró yìí ẹ jẹ́ ká ṣe sùúrù gidi gan hmm. nǹkan tó sọ iná là máa ṣe. àpò àpà ọ̀nà ẹnu rẹ̀ àbúlà àtàsí ọ̀nà ọkọ̀ níjàpọ̀ tó já wọ̀ ní kánísà èdò. olórí èdè yẹn ni ṣe báyìí ni wọ́n ṣe nǹkan mìíràn padà. ẹ ṣe sùúrù o ẹ ṣe ẹ jẹ́ ká ṣe sùúrù kọ́mọ ìdí o. ọ̀nà ìdájọ́ kọ́ má ti bàbá wọn. I do fine. I'm Hey! I do. I do. Ẹ jọ ń gbọ́dọ̀ ti ń bọ̀. Bẹ́ẹ̀ ti ń bọ̀. Ṣọ́ọ̀ṣì kí n ta kùn sí mo. Èmi ń jẹ tabo. Àbó ṣe rè. Ọ̀yà bẹ́ẹ̀ mi lọ. Tóbi, màá ní àbíṣe sí. Ọmọ ìbọn sọ fún wa. Òtútù ọgbọ́n ìbàtà bákàrẹ ti wá bá mi. níbo la ti bọ̀ ọ́. mo mọ rí ọ ibi mo gbogbo ló ti bọ̀ ibo ló ti bọ̀ sọ̀rọ̀. àjẹwọ́ sí àbájọ. mo ń bá ọ níbo la ti bọ̀. ẹ gèdè bàtírì gèdè àwọn sájà gèdè wíìsì kọ̀ọ̀kan mọ́tò ẹ wọ́n lẹ́nu jáàbì. wọ́n ti bẹ̀. má gbàgbọ́ rẹ̀ kú ẹni àbúlóṣì àbá mi mi àbúlóṣì èrè mi ọjọ́ ẹjọ́ la mẹsẹ wa rẹ ṣe wa yìí ẹ bá sọ ẹni tí o. àbí tí mo lọ ṣọ́ọ̀ṣì mo ti mọ̀. kọ́ba bí kọ́ba bí rẹ ìwọ bàjí ìṣèjì wọ́n ti ń jọ mi. ìwọ lọ ṣo. lọ́ọ̀ṣù mo ti mọ̀ ẹ jọ ẹ wo sa ẹ wo máa jẹ́wọ́ máa jẹ́wọ́ ṣé orí tata wà ní ìsìn báyìí orí ta jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ ni ṣé tó ṣe wà yìí olóṣèlú ni. yẹ́ẹ̀ fọ́jọ́ ìwọ ni tani ló ṣe bẹ́ẹ̀ yàwó yàwó ló ṣe o wọ́n máa ṣáájú ni mo mọ́ rí. Ah! bí wọ́n ṣe ni wọ́n dàbí Jehovah witness. wọ́n lọ́ṣọ́. ẹ ti punishment ro máa gbà bó ṣe wọ́n ṣe lọ́ṣọ́ ah, ah. at your Abang Mukere, at your age, how old are you? How old are you? Seventeen. Seventeen, wọ́n ṣọlọ ṣọ́ àtà seventeen years. Ah. Ah. Kó bá sọ. Ṣáàdà bí sinú ẹwà o. Ṣáàdà bí olórí bí sinú ẹwà o. Ẹ mọ̀ kó mo seventeen years, ìwọ ọmọ náà yẹn, ọmọ kẹ́, wọ́n mi nà ọmọ kẹ́, ìwọ. Ah. Ṣáàdà bí sinú ẹwà o. Dáàdi ẹjọ́, ìwọ fẹ́ dájú ọ̀rọ̀ jẹ ìwọ rẹ kọ́lá yìí mo ti bọ̀ fẹ́ ni ma kọ́lá fẹ́ ọmọ adájú tẹ́bà sì fọ́ dájú ni wọ́n mú ọmọ seventeen ọmọ seventeen years ó kẹ́ mi ké gómìnà ọ̀hún ké gómìnà ọ̀hún kó bá sẹ́ni tì ẹni tí rò bá sọ òun rẹ̀ máa ń lo against rẹ̀ ní court of law silent. olóde máa lo kú. àbúrò mi ṣe é de ni it was sent to judgement judgement wà ní everywhere. wẹ́rẹ́ wọ́n ni yẹn wúlẹ̀ fà kọ́ba tọ́lọ́sí lójú i. àbámu ṣe àbáyé ẹ̀fẹ̀ bá ọ̀rẹ́ ti da mi ti rẹ́rìn àwọn tèmi ń jájẹ́. à ń jájẹ́ kí ni kí ni. wọ́n jájẹ́ nóòrù mọ́jú. àwọn tèmi ń jájẹ́ o wọ́n jájẹ́ náà yìí fojú kọrun ọ̀lẹ́ ń sun ọ̀lẹ́ ọ̀run àwa wà níbẹ̀ àwa mi jájẹ́ àwa mi tọ́lọ́dẹ́ àfọ́ gbogbo àgbàrún mẹ́ta àfọ́lọ́dẹ́ olórí burúkú wọ̀ ọ̀mùsá ṣẹ́ ó lè. àṣẹ ò lè bá ọgbẹ́ni arẹ́mẹ́jọ́gùn èmi lọ́dọ̀ ìjàre kí ló kí ló kú ẹ̀ kí ló kú ẹ̀ pẹ̀lú. kókó sọ́ni kó ba lọ́bẹ̀ kí n bá dẹ̀ dúpọ̀ àbọ̀ mi ṣe. ẹ sọlẹ sọlẹ mo ti mo lé o wá wá mo ti mo sí. ah mo dáràn mo dáràn mo dáràn ẹ bàbá ẹ ẹ gbọ́ ọ̀rọ̀ tẹ̀lifẹ̀ sọ ni mo ń ṣọlẹ. o lè bá o. a ah, omu omu ọ omu ọba ọba. wàhálà òun ní èrè ah, òun ní èrè sórí. Kini flavour inú kini flavour rẹ̀ ti séǹgì rẹ̀ o sórí mo rí yíyí rẹ̀ ọmíbọ́lá tọ̀run wọn àtàgẹ́lì rẹ̀ kọ́ tẹ̀lé. nígbà lórí burúkú rẹ̀ ń gbọ́ ṣé mo ń gbọ́ ohun ìrìn rẹ̀ mo rí báyìí mo rí báyìí o lè ní gbọ́n náà lórí burúkú rẹ̀ o lè ní èrè o fífò gidi kìrìmínà ni o o ní èrè. láìpẹ́ ọkọ làyè tó jalè. àbúrò náà ti rí ẹ máa jẹ. ọlọ́run o sórí kọ́ bá ń mọ̀ rí iná ju ọ bẹ́ẹ̀. akẹ́kọ̀ọ́ náà mọ ọba arẹ́fẹ́jọ́gùn ní abúlé òkú mi báyìí. ilé o ilé o sórí onílẹ̀ kó tóbi bí búdọ̀gì kí ọ̀tẹ̀ lọ́dà ni a mọ̀ bẹ́ẹ̀ pé Kàsálí kí ládùúgbò bíi iná ju ọ bẹ́ẹ̀ sórí kíní kàsí Akíìmù. kì í ṣe kí ẹ̀gbọ́n rẹ̀ ṣe kíní fish pond òun la abẹ fún àbí yọ bẹ́ẹ̀ ni pé pé pé ẹ̀gbọ́n rẹ̀ pé pé Sànúsí. kí n bá kó ikú pa alẹ́ kí n bá tilé pè kó bá sọ ọmọ ẹ. a máa fi ẹgbẹ́ ọ̀gùn nálẹ̀ ni. hello. báwo bó ṣe ṣe yìí o ṣé ìwọ mọ̀ wípé ẹ̀gbọ́n ìlú èkó máa side against other family members ni. Ah, àti bọ́dà mi wù mí ò dáa. bẹ́ẹ̀ ni sọ̀rọ̀ wá gbá ojú ẹ̀ ìwà tí bọ́dà ẹ̀ wù mí ò dáa ìwà wo ni ò dáa. mo jẹ́ kí n ṣàlàyé nǹkan fún ẹ tí ò yí ẹ jẹ́ ìṣàlàyé fún ẹ lẹ́nu ìyáálé mi tó wo yẹ kó láìkó wa o. yes kó má máa gbé kiri ń ṣe mẹ́mẹ́mẹ́ òṣì kó láìkó wa rárá ṣé wo ò mọ̀ wípé òun ìyáálé mi bọ́tà ìlú òun ti ti bímọ ìlú kọ́kọ́ bímọ tọ́mọ tèmi wá fi jó lórí bẹ́ẹ̀ ni tó fi jákọ̀ọ́ inú ilé yìí kò láìkì wá kí ní ètí ń dùn sí pẹ́ tipẹ́ tipẹ́ tí oríṣiríṣi ìgbà ló máa ń ṣe ìwọ ni kó má ti rálẹ̀ o. Ah! ṣọ̀nkó olúkòso máa ń yọ̀nà lẹ́nu lóru jẹ́ kó rí ẹ kó pé o ah. jẹ́ kó rí ẹ pé báyìí kó pa ẹ́ dànù hmm. má jẹ́ kó pa ẹ́ lóṣù kó lè máa wà àwẹ̀ gbogbo nǹkan tó ń ṣe wá máa ṣọ́ òkú máa wò wọn dóńdó má fi sọ́dọ̀ wọn rárá o ah. gbọ́ mi àwa mẹ́ta èmi ìwà àtẹ̀gbọ́n ẹ̀ ni o ti gbọ́. o ti gbọ́ mọ́ mi o ti wá o ṣẹ̀ṣẹ̀ yé mi ni hmm. mi ò ronú lọ síbi tẹ̀rù yìí lọ. mi ò lè ro. Ah, mi ro lọ. Hmm. súnmọ́ ìbọn yẹn má ṣe inú ẹ̀mí ó burú ìwọ orí èjì sórí eyín èjì tó wà ń ta yẹn iná ló máa ń yọ lẹ́nu hmm. ṣọ̀gbọ́n ni ṣọ̀gbọ́n. orí mi ṣẹ̀ṣẹ̀ wá pé ní báyìí. ìwọ kan rí òun òun kò lójú ẹ̀mí èmi lójú ẹ̀mí bí ṣe máa rí iná òṣì mẹ́rin mẹ́rin là ń lùlù ìwọ ẹ̀jì ní tọ́ba òrìṣà ẹ̀rìndínlógún là ń lùlù àgbà bí wọ́n bá jó nílé wọn ní ẹjọ́ ló ṣe yìí gélémọ̀ gélémọ̀ láàrin adífáfólógé ìṣá òkú ẹ̀yin olóde o ẹ wá bùnmi lóde lò eruku òde. màmí ẹ má yẹ kí tọ̀yìn rárá ó dé bí òde a máa sin dáàdi wa ni because ìyẹn kò lè máa pa yáfàrà lọ bọ̀ pété àbá ti rí òun pé ànílè sin dáàdi wa a máa sin wọ́n. ẹ wò sáà dákun mo fọ lọ́wọ́n bá bí o ṣé rí gbẹgbẹ iye akọ́tẹ̀yìn títẹ̀ ń ṣeun yá kó mọ nínú yàrá ẹnìkan o dákun má gbé bọ́ọ̀tà mọ́ kó bá mi o má jẹ́ òde tajọ ṣàánú mi o. ah màmí màmí ẹ ti tutù jù. ẹ ti tutù kí ló dé gan-an ah ah ṣe bẹ́ẹ̀ ni first wife nǹkan tẹ bá sọ òun làbẹ́ ń gé ẹ̀yin náà ẹ pàṣẹ ìnáwó kákákáká ṣe wọ́n ta fẹ́ ṣe. èwo ní pé ká ìṣe máa dúró ká máa dúró de ọmọ kọ̀ọ̀kan kọ́mọ kan tó ká tó sin bàbá. ọ ìgbé gbogbo ẹnu ẹ sàn ẹ mọ gbá láwùyé èmi first wife ìwọ ló sọ fún mi kí n tó mọ̀ pé mi ń first wife má gbé gbogbo ẹnu ẹ sàn ah n tí mo mọ̀ ò mọ̀ lójú o lè má sọ̀rọ̀ báyìí wò jẹ́ kí n sọ fún ọ ẹni tí ò lẹ́ran jọ̀bọ̀jọ̀bọ̀ lápá kì í bá dásà mọ́ kíá kíá o. jálè rẹ kí n bọ̀ bò ó ẹrú gbòdò kíkan nírú wọn máa gbé kalẹ̀ tí fi sú wọn ìwọ ọmọ yìí. ẹ̀gbọ́n yunus máa nu o n tó bá ti fẹ́ báyìí òun la bá fẹ́ o ó dìgbò bá tó dé o ẹ ti gbọ́. mami ṣe rí ẹ̀ẹ́dẹ́gbẹ̀sẹ̀ kọ̀ọ̀kan fún un ṣe rí àwọn kan nínú fámìlì wọn ní tá a bá gbé gbèsè nígbà wọn máa sọpọ́ tiwa mo dẹ̀ wá ṣọ́ọ̀n pé tẹ́bá fi lè bẹ́ẹ̀ everything máa wà successful. Mm-hmm. ṣé ìwọ mọ̀ pé rọ́lá ńlá náà pa fún yín nìsónìsó kò ní síwájú ẹ ṣe ní káwọn náà bọ́ sí gbangba kan wá wí tẹnu wọn. ẹ̀yin ọmọ ẹ mọ̀ jẹ́wọ́ tí n ti kù tí ẹ mọ̀ kó bá mi o mò ń ké o. Ah, màámi, màámi, màámi, ẹ ti tútù jù. Màámi, ẹ wò ṣe fẹ́ mi ò lè wá kú, kò kí n joyè lè bàbá ẹ̀. Àá ah, ah, kí ló dé ṣe báyọ̀ náà ọmọ bàbá ni wá, bàbá ti kú, ẹ ká lọ sí nǹkan wá fúnra wa. Ah, ah kí ló dé. sọ ah, ti ẹ̀rí wọ̀rọ̀ kí bá ìgbà mo ti bí ọmọ ti mọ̀ ẹ̀gbọ́n bàbá rẹ̀ ìyá lásán ló jọ kò sí ní nǹkan káríwọ lásán ni ìpín èlé wa kú kú bọ kò tẹ̀ sí kú kàn tẹ́ kù àmọ́ o tẹ́ ẹ bá wá kọ̀ tẹ́lẹ̀ ní gbọ́tọ̀ ní ti ní ìrìnlẹ̀ fẹ́ ṣe èmi gò wà fún ilé pé wọ́n bu ara mi sí ọbẹ̀ wo sì fún ilé pé àfi tí ìbá sọ̀yìn àyà mi yẹ mo lókun tí mo ti kún lẹ́bẹ̀ẹ́ tí mo dẹ̀jẹ̀ lé lórí kí ló ṣe yìí. ẹ wọ ẹ̀gbọ́n mi ẹmí mi ti ń lọ mi ráì gbogbo sórí. ọmọ kọjá ìṣòro ìkẹyìn ṣe ìṣòro àwọn akéèké àwọn yóò mọ nǹkan kan wọn ò mọ nǹkan kan tí wọn bá mọ nǹkan ni wọn ò ní sọ tí wọn sọ lẹ́nu ìjáde àwọn náà sọ̀rọ̀ kíní kan kí ni yín kí lẹ jẹ. fóònù abọ ọmọ ló mérí ìyá rẹ mérí ṣé kí n tó bí ni mo fẹ́ sọ ni kí ni mo jẹ tó mo fẹ́ lè já yín níbo ni mo ti wẹrí ó tó o olúwa wọn ìyàwó níbo ẹ tó bẹ́ẹ̀ kì í sọjú mi láti sọ̀rọ̀ ìyí tí usman ò bá ti ṣe olè yín náà ṣe ẹ má kó bá mi. mo ní mi mò ń ṣolè náà. Ah, kó o bá sáré. mú dáadáa mú dáadáa. màá gbẹ́ lórí kábíyí kó àbájẹ́ ẹ̀fẹ́ bàjẹ́ ni. Thank you ẹni ra ń wá lọ ọ̀nà là ń kò ní o ẹ wo wèrè ń gbàrún kankan bọ̀ mo ṣe báyìí mo ṣe báyìí mo ṣe báyìí ó lè rí gbóòórùn lára lórí dúkú e òun wo wo wà fọ́ ọ̀dọ̀ ẹwẹrùn bọ àbí bó ń ṣe sọ nẹkọ. àwọn ah, ah, bó ṣe wí náà rè ní. ẹ ẹ mo ná ọ̀dọ̀ bàbá alówó jóògùn ni mo lọ o nǹkan tí mo sọ fún ọ nìyẹn o ah, ọ ní pé mi ò lè. ẹ eh, ẹ eh, eh, ẹ wo ẹ ṣe sùúrù ẹ̀yin ọmọ Ògún àìrè mọ̀gún lẹ́yìn ọmọ àwùjẹ ẹ wò ẹ bá lórí irinwó ológun nígbó agúnṣẹṣẹ ẹ rẹ tó dùn yìí àmọ́ mọ̀ dáadáa. ẹ bẹ́ẹ̀ ni mo mọ̀. bàbá nígbà rí nǹkan kọ́ rí ọmọ rẹ̀ àkọ́kọ́ mú ká ra àwọn òun ìyẹn ọmọ wọn kékeré wa ìyẹn jù wá lọ bí a seventeen rí yẹn pé ra rẹ̀ omi náà mọ̀ yẹn ọmọ mi ké omi náà mi ké. kiri ringi tó nu rẹ̀ ó ṣe mí náà ní lómi kẹ́bi yé òòrò. iye ń sọ àwọn lè rí ìwé máa jẹ́ o. ẹ mọ bínú ẹ mọ bínú odú ní fẹmi kì í ṣá ìmọ̀ ẹṣẹ mọ pé mi ò gbọ́dọ̀ kú ọ. bí mo ti ń bàbá yìí iṣẹ́ kan mọ́ lọ rè é parí bí mo ti wá parí rẹ̀ mo wá ń fẹnu àṣẹ tèmi mo fi ń wúre fún gbogbo òlu pé kó gbọ́n mọ́ jàlú wa o ẹ ṣe ìwárí pé àdúrà ti gbà ẹ dákun ọmọ mọ dáadáa. mo kàn fẹ́ kí kọ́kọ́ yá mi ní kíní kíní olóńdè kí mi kọ́kọ́ fi nà kí dákun náà tó mọ̀ mọ́ ẹ̀rọ la máa pa. ẹ wò ẹ wá gbọ́ mi o bó bá ti dòórọ̀ ọ̀la tí n bá ti ń gbọ́ kokoko báyìí ẹ mo ti mọ̀ pé ìrẹ́jì ẹ wá gba ọtí yín. ọ̀rọ̀ yìí ti padà fún yín lẹ́mu àádọ́ta wínú ara ń tà ń wí nù wọn lọ máa bí ire kan èrè ìrùkù kí ni tó ń wá káàkiri lóòrùn. bàbá ibi tí mo ti ń bọ̀ wá sọ́dọ̀ yìí inú epo ti tọ́mọ ní mọ́tò mi lẹ́nu mọ́tò gan wà nídìí tí epo tọ́mọ lẹ́nu mo ṣáà wà á lọ sọ́dọ̀ yìí. ṣàdàkẹ́ ẹ̀dákẹ́ ẹ̀rọ àwọn tó ń wọ yìí ọlọ́run fi wọ́n ṣe gàrí tíra ẹni wọ́n bá ṣe bí èmi ni n ti dá abinu lu ọ mo ti gẹ̀gùn báyìí ní ìsìn lóru mo ti gẹ̀gùn. Eh, owó bó ti rí báwo ẹyin mo ló ti rí oje. ẹmọ rẹ ẹmọ rẹ ẹmọ gbàgbé o ẹ yọjú sí mi lóòrọ̀ oh, ah, ẹ ǹlẹ́ ẹ kí ni kánà kò ń ya fún mi torí ẹsẹ̀. ẹ ń fún ọ bá a bá ní lówùúrọ̀ ọ̀la. kọ́nà lè máa kọ́nà lè máa ọlọ́run ṣe bí bó ti rí mi lónìí èmi àmọ́ mọ́ di nǹkan ah. tí ń kú ọ̀ lẹ́yìn ti ń di nǹkan mi eh. bí n bá yàkàdọ̀ ojú rẹ báyìí ò ní ríran mọ́ kí ni tó wá kiri lóru kí ni tó wá kiri. bàbá ẹ jẹ́ ìdókòtò bàbá ṣe lè. kí ni tó ṣẹlẹ̀. wọ́n pè mí pé bàbá ti. bàbá mi ṣaláìsí. ìbà ooo ìbà ìbà Iba, Iba, ìbà ooo ìbà gúnyángúnyán ilé ìlú tí ń gúnyán tiẹ̀ lẹ́bẹ́ lẹ́bẹ́ lẹ́bẹ́ tí ò jùbà ìyanrun wọn a mọ́ lẹ́mọ̀ rókàrókà òde tí irun kan tiẹ̀ ṣàràṣàrà tí òjúbà ọ̀kàrú wọn a mọ́ ọ̀dàkọ́tì àgbà ìnàkí tó gungi láì júbà ń kọ́ ṣẹrẹ́ lọ́wọ́ ọrú wọn kẹ́dùn ni wọ́n fi ń ṣẹlẹ̀ egun mojúbà hóó ìbọn lọ́ta ń lé adó ibẹ̀ mi ló di ọ̀wọ̀ pákúẹ́ ló di àṣà panumọ́ àlòfọ̀ níyànjẹ́ ìbàrẹ̀ ògún ló ń léèrè ọ̀rúnmìlà ló tù fẹ̀ ìbàrẹ̀ o ìyámọ̀pó abidọ̀ṣe kété perí ọlọ́yàn mẹ́fà ooo ìbà owó kò mí kòró owó kò mí kòró owó kò mí kòró ìgbọ̀ngbọ̀n awo òde ìgbọ̀ngbọ̀n ìgbọ̀ngbọ̀n awo ògbógun elépo adébá fún Ọ̀rúnmìlà Ọ̀rúnmìlà lòun fẹ́ fọmọ fọkọ ìyá àwọn tún ṣe aláìsí òun ò lókun ẹ̀yọ́ ní nínú òun ò sì léjì àlùkò lápò Ọ̀rúnmìlà gbéra ó dilé èṣù ọ̀dàrà èṣù ọ̀dàrà ní Ọ̀rúnmìlà kí ló dé Ọ̀rúnmìlà lòun fẹ́ fọmọ fọkọ ni ìyá àwọn tún ṣe aláìsí òun ò lókun ẹ̀yọ́ ní nínú òun ò sì léjì àlùkò lápò èṣù ọ̀dàrà mú Ọ̀rúnmìlà ó dọ̀dọ̀ àwọn ìyá mi ẹlẹ́yẹ àwọn atapájọ orí àtẹ̀dọ̀jọ́ pàtì fún yòrò òǹdó àjẹ̀dọ̀ tútù ènìyàn mọ́ mi wọ́n lé sí ọ̀dàrà kí ló dé Ọ̀rúnmìlà kí ló dé Ọ̀rúnmìlà lòun fẹ́ fọmọ fọkọ ni ìyá àwọn tó ṣaláìsí òun ò lóòkun ẹ̀yọ́ nínú òun ò sì léjì àlùkò lápò wọ́n bá mú Ọ̀rúnmìlà wọ́n di ilé ajé wọ́n kó gbogbo retí bẹ́ẹ̀ ní ilé ajé wọ́n kó lé Ọ̀rúnmìlà lọ́wọ́ ó súnmọ́nù o ó súnmọ́nù o. oṣù mọ́nú o gbogbo orí ajé tí ń bẹ lé ajé pátápátá ǹjẹ́ ọ̀gẹ́rẹ́rẹ́ o ọbọ̀ kó mọ ohun ọ̀bọ̀ wá sílé ayé rẹ àwọn tún gbé Ọ̀rúnmìlà ó di ilé olókùn wọn ní gbogbo orí ajé tí ń bẹ lé olókùn àwọn kó lé Ọ̀rúnmìlà lọ́wọ́ oṣù mọ́nú o oṣù mọ́nú o oṣù mọ́nú o gbogbo orí ajé tí ń bẹ lé olókùn pátápátá ó ti di tìẹ lálẹ́ òní o. ó ti di tiẹ̀ láti òní yìí lọ àwọn ìyá mi ẹlẹ́yẹ tún mú ọ̀run mi là ó dilé ọlọ́tí wọ́n ní pakúpa báyìí lọ ti parí wọ́n kó gbogbo orí ajé tí ń bẹ lé ọlọ́tí wọ́n kó lé ọ̀run mi là lọ́wọ́ ǹjẹ́ tó bá rí bẹ́ẹ̀ ńṣúmọ́nù o ńṣúmọ́nù o ńṣúmọ́nù o gbogbo orí ajé tí ń bẹ lé ọlọ́tí pátápátá ǹjẹ́ ọ̀gẹ́rẹ́rẹ́ o ọ̀gẹ́rẹ́rẹ́ o ọ̀gẹ́rẹ́rẹ́ ọ̀bọ̀ mọ darí rẹ̀ bọ̀ wá sílé ajé usumọ́nù ẹ̀yìn usumọ́nù ọ̀yá gbọ́ ohùn mi kó o dìde ọ̀yá ní báyìí kó o dìde ìrì owó ìrì ọlá ìrì ajé ìrì ọrọ̀ ìrì gbogbo Mọ owó ọrẹ ajé bọ̀ wá sórí usumọ́nù sọ́dọ̀ usumọ́nù ìrì ajé olókun ìrì ajé ọlọ́sà ìrì ajé ọlọ́tí. kí gbogbo rẹ̀ mọ́ filé ayé rẹ̀ ṣe bùgbé ó di dandan kiri ajé ọwọ́ orí ẹ̀mú ló di dandan ó di dandan ó di dandan ó di dandan. ayédáyé owó ah. ayé owó ah, ajé mo dúpẹ́ ọlọ́ṣà mo dúpẹ́ olókùn mo dúpẹ́ ọlọ́tí mo dúpẹ́ o ah, ẹ mọ̀ ṣe ń fẹ́ yóò bí mi ṣe o wo mi wò mùsù mọ́nu a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní o ọ̀rẹ́ yìí tí mò ń ṣe fún ọ lọ́wọ́ yìí ibi gíga gangan làyè rẹ owó tó o ti rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ń ó ti dàfí ẹ̀yìn tẹ́gùn fi ṣọ ní ìsìn dọ́là dọ́là lọ́mọ rí pọ́ùnsì pọ́ùnsì pọ́ùnsì tálì lọ́mọ rí a kì í ṣe sílẹ̀ sílẹ̀ o lódidi lódidi báyìí ni wọ́n mọ̀ òhùwà sọ́ọ̀dẹ̀ rẹ̀ wàá gbọ́ mi o wo fìtílà méjèèjì yìí ṣé o rí pé kan ti kú mbẹ ìkọ̀ọ̀kan tó ń wò yìí ó dúró fọjọ́ kan léyìí tó já sí wípé ọjọ́ méje ni wọ́n fi ṣe gbogbo ètùtù ajé yìí fún ọ èyí tó kù yìí ti dúró fún èyí tí mò ń ṣe lónìí ọwọ́ á kù ọjọ́ mẹ́fà ṣé o pé bàbá rẹ̀ ti kú léyìí tó já sí wípé tọ́jọ́ méje ó fi pé wọn ò gbọ́dọ̀ sí bàbá rẹ̀ o tá a bá ti wá parí gbogbo èyí. o gbọ́dọ̀ tí wọ́n bá kó panṣẹ́kẹ́ bò ní gbogbo orí rẹ̀ tọ́ ọ bá ké he mọ́jẹ̀ ń tán ayé yóò sì lù fún ọjọ́ sọmọ tí wọ́n ń pè ń wèrè sọmọ wèrè ló yánú wá gbọ́ èmi ti fi iṣẹ́ tó rán mi o ó kù ọ́ ó kù wà rẹ̀ bàbá kọjú sí ọkọ ọ̀tá tọ́ba kẹ̀yìn sí ọ̀tọ́ ọ̀tá tọ́ba wá kù wọ nìkan gẹ́gẹ́ bí ibi tọ́wọ́ tẹ́rù ara rẹ̀ pa o agbẹgbọ́n mi ràn kú o alùkò rere gbọ́n mi ràn sà ẹ̀jọ̀ onídùn títí kó nílé ọmọ rẹ lé ẹ wo àwo lọ. bàbá bàbá ìjẹ̀dúrà gbogbo ọ̀nà tó bá gbà lábàá gbígbà kémi ṣàtìlówó ni ó di dandan kí n náwó. kí ni ìtumọ̀ ń pé pọ́pì sí yín kú ẹ̀dẹ̀ dín wọn mọ́lé láì ṣe òkú christian kí ló dé. bébí ó ọkọ tó ṣẹlẹ̀ ní pé má bínú kó lè yẹ àwa náà ti ń ṣe nǹkan kan lórí ẹ̀ má bínú jọ nítorí Ọlọ́run but very soon a máa tó ṣe tán so gbogbo ẹ̀ máa níyànjú má bínú. can you hear yourself out ẹ ti ń gbìyànjú láti ṣètò lórí ẹ̀ àbí so tell me kí ni assurance pé tèmi gan bá kú ò ní ṣe mí bó ṣe wọ̀n ẹ́ láì ṣe christian ah and let me tell you something for, okay má tún jẹ́ kí n ever recall ẹ lórí fóònù mi mọ́ má jẹ́ kí n ever recall ẹ lórí fóònù mi mọ́ please enough is enough. bébí ṣótó yẹn ni kí ni kí ló yẹ tó yẹn sọ gbogbo nǹkan báyìí ah ah oh dey calm down na báwo ló yẹ pariwo mọ́ mi báyìí. oh like seriously and see mi tẹ níta fún gbogbo rubbish tí mo bẹ sọ ẹ ok please. onísùúrù kì í jogún òfo. onísùúrù kì í dèrò ẹyin o. ọmọ àlè òkúté ọmọ tẹgbẹ́ òsùnmá gbọ́dọ̀ sọ fún mi o jẹ́ bọ́tà o bọ́tà ṣọ pé mi ò lè nu ẹ̀ta ni gbogbo ó lé bí kan máa ń nu ẹ̀ máa fún ẹ̀ nù kí ló ń ṣe kí ló ń gbé nínú ẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. mo mọ̀ kó o ní ambition yìí irú àlọ́ dẹ̀ ń pa ẹ̀yin síwájú àkùkọ délé ayé ẹ̀gbọ́n mi ni àkọ́bí nulẹ̀ Usman òun ni àkọ́bí nulẹ̀. ìyẹn lẹ máa máa ṣe. mi ò dé tíbi ìjà alájà yín níbo tó lè fojú ẹ̀gbọ́n mi gbolẹ̀ nígbà. Ah! wọ́n ẹ̀gbọ́n mi ò bá dé àní síndádì ẹ̀gbọ́n mi ni máa kọ́kọ́ bèèrè. sórí wo mi dáadáa máa jẹ́ kó mọ̀ kó wọ́n pè ìyá alájà mi dá. tó sì ní máa sin òkú dáàdì kò dé símọ̀ tí fọ́ọ̀fàdà ìyá alájà ẹni bọ̀ jẹ tó lè ṣe sí. sórí kò wá láì tí ẹnu agbárí ẹ lọ kó jẹ́ kí hmm. gbogbo nǹkan tí mò ń sọ ẹ gba òun ni ọ̀rọ̀ ẹ kàn. abosi nà mí. ókè ò tí ì rí mi. Oh. wo. <laughs> abosi sí wọn lọ́ba sí wọn kárí ẹ̀. ókè náà kí ló ṣẹlẹ̀. ẹ bèrè lọ́wọ́ wèrè ajá o wèrè tẹ pẹ̀lú àbúrò tẹ̀tẹ̀ gbé sínú ilé yìí. ó máa tí wọn ká wù ẹ́. misura misura what's going on. ẹ wo ṣèwọ́n ló fa wàhálà látàárọ̀ ló fa wàhálà ẹ béèrè lọ́wọ́ ẹ̀ náà. Ah, ah, ah. jọ ẹ̀gbọ́n mi ló ṣe bẹ́ẹ̀ yẹn bá sọ̀rọ̀ mm. ó kàn máa béèrè lọ́wọ́ mi ẹjọ́ kì í ṣe ẹjọ́ ẹ̀ wèrè òun àti ẹ̀gbẹ́ Usman àti lóko lóko tó ní kí ló sọ tó ní kí ló máa nù ẹni máa ti lọ nù ẹjù bí kò kúrò ní àṣà tó ti rọ mi ni àbáwọn ló lọ máa wẹrẹ ọ sọgbọn ọtí ní falágbàfọ ni. kí ló wọ́n rẹ̀ yín méjì náà ẹ wá sọ àwọn kí ló fẹ́ káwọn àdúgbò máa sọ tí ẹ bá dákẹ́ tẹ̀yìn kọ́ńtínítà ìpariwo kiri bíbá yìí máa wọlé màlúù pa àwọn ọmọ mi jáde sí i kí ló wọ́n rí iná ṣé ẹni kò tẹ̀ ń ròyìn. àbúrò yìí ni ò lẹ́kọ̀ọ́ ó kọ́ ló fẹ́ bá mi jà yín. wọ́n máa ń kọ̀ fún ẹ̀mí ẹ̀mí ni mi ò lẹ́kọ̀ọ́ ẹ̀mí wọ́n fẹ́ ẹ̀kọ́ mi kì máa wà. wọ́n nílé lọ. o jọ lẹ́ẹ̀gbọ́n mi. o máa wọlé fún mi láti náà ní ọjọ́ ìjà. ṣé bá wọn sọ lé fún mi. ẹ̀gbọ́n mi bẹ́ẹ̀. náà lọ́mọ mi ọ̀rọ̀ mi bẹ́ẹ̀. ẹ̀gbọ́n mi bẹ́ẹ̀ tẹ́mu lè bẹ́ẹ̀ sọ̀rọ̀ yìí ọdún bẹ́ẹ̀ sọ̀rọ̀ yìí ẹ kàn wá lé kan pariwo ọ̀nà tẹ́mi kò gbà lówó ó yàtọ̀ sí tiẹ̀ ẹ sọ pẹ̀lẹ́ ẹ sọ pẹ̀lẹ́ ẹ sọ pẹ̀lẹ́ ẹ sọ pẹ̀lẹ́ láyé tó wá. wọ́n ní ká wí fún ni ká gbọ́ àwo ilé alára ká sì sọ̀rọ̀ fún ni ká gbọ́ àwo òkè yẹ̀rọ ọ̀wá ròótọ́ ọ̀nù tó wọ yìí ọ̀làjẹsẹ̀kù òjùrọ̀ lọ ẹ̀yìn èmi ti kì ọ́ kìlọ̀ o ìwọ ní kóòdì kìlọ̀ mú. kò sí wàhálà bàbá. àmọ́ ah, yẹ ìkìlọ̀ ṣé o rí gbogbo òkìlọ̀ tí mo kì ọ́hún kó gbogbo ẹ̀ sọ́wọ́ òsì rẹ̀ mẹ́ẹ̀ mú jẹun ọwọ́ ọ̀tún rẹ̀ báyìí ni kó o mọ̀ fi jẹun. Ah, o ò ní ṣiṣẹ́ o. àṣẹ bàbá ẹ ṣe gan. àmọ́ relé mo fà wọ́n rún mọ́lẹ̀ sí o pẹ̀lẹ́ o rọra o. hello. kò ah, dá mi n wọ́n ti fẹ́ lọ sí dáàdi báyìí báyìí. wọ́n fẹ́ ṣe kí ni bẹ́ẹ̀ ni olórí ẹbí ti pàṣẹ pé kó lọ sí dádì yìí. ọ̀rẹ́ sí dádì. ibo ní site wọn of course ibẹ̀ ló ní kó lọ sí wọn sí. site wọn ok mo ń bọ̀ right away. ta mo gbọ́ tí wọ́n fẹ́ ṣe. bàbá ọ̀nà ọ̀nà ti fẹ́ sin dádì mi báyìí. ẹ wọ mo ṣe ilé ayé ní gbè béèyàn bá ṣe tó lòdì ọrùn mọ́rùn-ún lo oògùn ẹrù bọ́ba àlùbáwẹ̀ mi kí níyì mo wí bẹ́ẹ̀ fún ọrùn òṣìwò ayi wọ́n gbọ́ mi dáadáa o wọ́n gbọ́dọ̀ sí bàbá rẹ o òkú bàbá rẹ ò gbọ́dọ̀ fi ara rẹ̀ báyìí kó fi yé pẹ́ àbábá ilé rí bẹ́ẹ̀ kó o tó débẹ̀ ilẹ̀ tó wò tó mọ́ kedere kò gbọ́dọ̀ sú bó bá sì sú kò gbọ́dọ̀ dàárọ̀ la rí i pé owó kù bàbá rẹ jáde mọ́ bẹ̀rù sórí ka rẹ̀ mẹ́rẹ̀wá báyìí ẹ wá gé èékánná rẹ̀ lẹ́yìn kọ̀ọ̀kan èékánná mẹ́rẹ̀wá òun mo ní ọmọdé ò mọ̀ ń pè lẹ́fọ̀ ọlọ́run ló lówó èṣù ní ṣe nǹkan ọmọ èèyàn ní náà ìwọ ti gbà lọ́wọ́ èṣù èṣù fẹ́ gba tiẹ̀ nu ọjẹ́ mọ̀ dẹ́jà bọ́ ọ bá dẹ́jà ó rí ìdùnnú èṣù látọ̀run o. awo ẹ bá kó awo. kí láǹfààní ẹni tó wáyé. kọ́mọ kọ́mọ ilẹ̀ ní ìdán ilẹ̀ tó ní ìdílé. ọ̀pá dájú wà ó. mo ṣe ojú òní tí o sálẹ̀gbẹ́ sálẹ̀gbẹ́. Ah. olórí ẹbí sinapu da. Hmm, wọ́n máa ṣiṣẹ́ lọ wọ́n fẹ́ mu dé ah, kele ìdáná jájá mọ́sálásí lónìí mi kò ní dọ̀la eh, kẹ́ni ẹlẹ́ni wọlé kó máa lọ. Hmm alaye wa o àti níbi sinapu na. ami o ti ń di ọlẹ́sẹ̀ yìí o o ti ń di ọlẹ́sẹ̀ sẹ́fọ́ nǹkan sọ́kàwé tẹ́tẹ́lẹ́ dáhùn dáhùn dáhùn dáhùn o ń bí olùdí sọ́kàwé ìjọ òun lọ bẹ̀rẹ̀ kí ni iná lọ di agbára yín jẹ́ kí n gbẹ díẹ̀ sí jẹ́ kí n gbẹ díẹ̀ sí. ohun tó bá ṣẹlẹ̀ sẹ́dá ọpẹ́ nàìjíríà dá ẹ̀jẹ̀ akọ́ dúpẹ́ pé kò ń ṣe pé ilé wèrè náà yà táwọn ń lé wọn mú kí tí kò tó lọ́pẹ́ kì í ṣe pé owó kan náà láti ná tí gbogbo olú ti àrùn tá a ti wá jẹ gbèsè tílẹ̀ ti mọ́ tí kò tó lọ́pẹ́ torí ọlọ́run sọnù tíra rẹ̀ ó ní wà in kuntum fi raybim ladhalina khala khabidina farubi surrati min misli wali shuhada akum min dunillah. in kuntun sọ̀dìkìnì ó ní mo ṣe ní àjà mo wá ṣẹlẹ̀ ní ìtẹ́ mo wá mú ọ̀sọ̀rọ̀ jáde látòrí sánmọ̀ wá sórí ilẹ̀ èyí wá mú oríṣiríṣi èso jáde léyìí tí ń jẹ́ wúrò sí fún gbogbo àwa ẹ̀dá tí ń bẹ lórí náà a jáde látara òbí wa nígbà ká èso orí tán tá a jẹ tán a wá sọnù jù ẹni àwọn àdàgbàdàgbà tó wá dògbò tán gẹ́gẹ́ bí bàbá tó wọ sàárè ń sìn ara ìyá kan ló ti jáde èso kan lòun náà òun náà ti wá padà wọlé ṣẹ́ni pé gbogbo wa pátápátá ilẹ̀ la ti wá ilẹ̀ náà la padà sí ká máa dúpẹ́ fọlọ́n pẹ̀lú gbogbo ohun tá a bá wà ní adúpẹ́ pé n tó jù báyìí lọ ò ṣẹlẹ̀ ọlọ́run gbà fún wa. ayi ó wá ní béèrè kékeré kan tí ń béèrè ṣáájú ká tó sìn bàbá léyìí tí ó lè mú ìdènà fún tó bá dé sáré. Hmm. kí làwọn kan bẹ́ẹ̀ náà ni pé ǹjẹ́ a rí èèyàn kan tó kù jẹ lówó àbí tó jẹ òkú lówó kó sọ ń sìn káwọn ẹbí òkú ó san àbí kó dá ẹ̀tọ́ òkú padà fún àwọn ẹbí rẹ̀ torí ọ̀hún ni kì í ṣe nǹkan tẹ́dá jẹ béèyàn bá ní òun jẹ torí pé ti kú ẹ òun wá jẹ òun jẹ lọ bẹ́ẹ̀ gbé à mò ń bọ̀ ọlọ́run ni kò yá lógún ọdún àmọ́ tó bá dé tán kò sẹ́dá kan tí mu hmm. wàláhì tẹ̀láhì kò sẹ́dá kan tí dì í mu lè túmọ̀ sí pé abárẹ́ ẹni tó jẹ òkú lówó ní báyìí kó sọ ẹni tó kú bá jẹ lówó náà kó sọ nígbà kẹta ǹjẹ́ aré èèyàn kan tó kú jẹ lówó àbí tó jẹ òkú lówó kó sọ ń sìn àbí kó dákẹ́ láéláé pé tọ òun yááfi òkú okó nínú ọkàn rẹ̀ kóun ti yááfi rẹ̀ léyìí tí ó mú dènà fún bàbá ẹ̀ gẹ́gẹ́ bóyá ṣẹ̀sìn tó àfẹ́. ọ̀gá lè ṣẹ̀sán sálárì títí wá ní o. tọrọ gbà fún ọ ọlọ́run fún ọlọ́mọ mi. ẹ jẹ́ gbogbo wa bọ́ bàtà wa ká dúró lórí bàtà náà. Allahu akbar. Allahu akbar. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم بسم الله الرحيم الله الله الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا عندك عندك عندك عندك عندك wọn lọ ẹsẹ̀ rẹ̀ bí a ti lọ lẹ́yìn mi. ẹsẹ̀ mi. ẹsẹ̀ mi. ọkọ ní sùúrù ẹ ní sùúrù ẹ má bàa sí ìjẹ o ẹ má jẹ ẹ má bàa ẹ má bàa ẹ má bàa. àdúrà ló kù dáná ju ti ìrírí àwọn tí ó wà á bu ètò àkọ́bí ètò ìwọ́dà kọ̀rọ̀ onílọ̀ ẹgbẹ́ mi ò sí ọ̀yà díẹ̀ náà ni wọ́n fi jura wọn lọ. ọdún sùúrù kéde olóró ẹyin. ọyọ ọyọ yàrá fún mi. ọdún sùúrù ìfúnwá òkè ìfúnwá òkè ìwọ. alábàá ṣé bọ́kùnrin ni wọ́. ẹsẹ̀ tó yẹ kí wọ́n kọ́ lọ́rọ̀ ló bá wà sí. dàbí lọ́wọ́jú. gbọ́dọ̀ sọ̀rọ̀ kiri wọn ìyá rẹ̀ lẹ́bi sílẹ̀. orí ẹbí ẹ kò jọ àtàwọn. ó ní àbáyé ojú ẹgbẹ́ rẹ̀. náà kó jọ tí wọ́n ti kọ́lé yín. orí ẹgbẹ́ rẹ̀. Ojú àtẹ́kù, ojú àtẹ́kù. Àyànmọ́ wa ò sì papọ̀ rárá. Ọ̀nà tẹ́mi ló yàrá. Ó yàtọ̀ sí tiẹ̀. Ẹ̀sọ́ pẹ̀lẹ́, ẹ̀sọ́ pẹ̀lẹ́, ẹ̀sọ́ pẹ̀lẹ́, ẹ̀sọ́ pẹ̀lẹ́. Láyé gbà wò wá. Ẹyin jọba ẹ̀jẹ̀ wò, ọ̀yọ̀ ọ̀yọ̀ ọ̀yọ̀ ó Ayé ẹgbẹ́ bàjẹ́ lẹ́wọ̀. Ọ̀pàdánù ọ̀run o. Ọ̀pàdánù ọ̀run o kí làǹfààní ẹni tó sáré ayé ló pàdánù ọ̀run. àti ọmọ rẹ láàbọ̀ Don't make a move. Yes. Yes. Stop. Yes. Don't ah. make a move. No, no, no. Stop there. Yeah. Move. Don't make any move. There you go. Follow. Don't make any move. Follow. Move him out! Don't make any move. Kí láǹfààní ẹni tó wáyé tó pàdánù ọ̀run o. pẹ̀lẹ́ sà. pẹ̀lẹ́. Gẹ́gẹ́ bí nǹkan tí mò ń sọ lẹ́ẹ̀kan mo fẹ́ kí ẹ fi ọwọ́ sowọ́pọ̀ kẹ́ ẹ múra yín lọ́kàn ẹ̀yin náà wò ẹwẹ́nu lẹ̀ ẹwẹ́nu ọgọ́ látìgbà tí àìsàn ti ń ṣe mí kò tí ì le tó gbélé kí dókítà tó sọ pé kí n má ṣiṣẹ́ mọ́ lèmi gan ti mọ̀ pé àlàáfíà tó péye kò sí lára mi mọ́. fún ìdí èyí ìyáálé àtìyàwó ọmọ ìyáálé ọmọ ìyàwó mo fẹ́ kẹ́ di kan kẹ́ dojútú ọwọ́ kẹ́ múra yín lọ́kàn ẹ má jẹ́ kí ògiri lanu kálàǹgbà wọ̀bẹ̀ ẹ ṣàánú mi mo fọlọ́ǹbẹ̀ inú mi dùn pé Usman ti parí ìwé ẹ̀ Usman sórí àwọn àbúrò ẹ̀ yìí ìwọ ló ní wọn kankan náà ni bàbá kan náà ló bí yìí ìyá kan náà ló sì gbìn ẹ̀kan lérò pé ìyá àti bí àbí ìyá kankan náà ni kò sí yàtọ̀ nu wọn kò bá máa tọ́jú sí wọn tó náà bá ti ṣe tán tó bá ti rí wọn sí wọn náà kún ọ lọ́wọ́ ẹjọ́ máa ṣe gbogbo ẹ̀kọ́ ẹ̀yin ìyá méjèèjì mo bẹ̀ mo fọlọ́ ń bẹ̀ ni o ẹ mọ́ dá kan yàn pé kan ní tèmi kan tèmi kọ́ ẹ sì rántí pé èmi náà mo ní ẹ mọ́ ṣiṣẹ́ mọ́ ẹ sì mọ́ tó wà lẹ́sìn ẹ ṣiṣẹ́ báyìí tíyáálé bá ṣiṣẹ́ tíyàwó bá ṣiṣẹ́ ẹ máa fi tọ́jú gbogbo àwọn ọmọ pọ̀ ọlọ́run sì wà pẹ̀lú yín ẹ tí wọ́n á máa ṣe kíní kan fún mi ẹ máa kírun ẹ máa gbàdúrà. ẹjọ ẹjọ tó rà. alájí alájí ṣé ọ̀rọ̀ tẹ torí ẹ̀ pè wá rí. ó ti dákun bẹ́ẹ̀. ire o ẹ ṣé o. ẹ wo ìkórajì pọ̀ is like bí akagbé wọn lọ sí hospital kí wọn lọ kọ́ lọ treat ikọ̀ wọn bọ̀ sí kọ́ wọn ti heavy jù. lóòótọ́ lẹ sọ àmọ́ owó náà dà ẹ ṣàmọ̀ bí lè ṣe rí ẹ́. <laughs> tó gbọ́n ni ó pẹ̀lẹ́ sí ṣé tó gbọ́n ẹ pẹ̀lẹ́ alájì pẹ̀lẹ́ ṣé kàn bo ni wá ni kí ni kò ṣe sùúrù ṣé bàbá sukura ó gbé sẹ́nu ọ̀nà àbò ní o jáde fún un. Mami, ẹ̀gbọ́n mi ti dé. Ẹ mi mo ní kábùdé ẹ e fi ọ̀wà. Àbọ̀ àṣẹṣe fámílì mi ti tán sí wọn. Ògùn pupa rọ, àmọ́ èyí tá a fẹ́ sóńdè, ọ̀rọ̀ máa ti yá ni o. Lórí ọ̀rọ̀ tí bàbá yín sọ lẹ́ẹ̀kan, ó ní kò sàgbára fún òun láti fi tó yín mú. Kó tó di pé sọ́síta, ó lè mí gan ti mọ̀ ọ́n bàbá yín tẹ̀ ń wò yẹn kì í parọ́ o ní tí ò bá tó yóò sọ ni pé òun ò tó ẹ má bọ̀kàn jẹ́ o ẹ̀kọ́ yín ò dúró o ẹ̀kọ́ yín ń lọ o ah, egun wà lápá mi tí mo lè fi ṣiṣẹ́ nítẹ̀yìn náà sì mọ̀ ni pé ńgbà mo fi ń tàtẹ̀ ah, mo ṣe fọwọ́ ọ̀tàn gbogbo mò ń fi tòṣì ìgbà ó náà ló ní ẹ kí má tajà mọ́ kí lè máa tọ́jú àwọn ọmọ nígbà tí ààrẹ sì ti dé ẹ kàwé yín o ẹ fi ọkàn yín balẹ̀ ẹ dẹ̀ ṣoríire ẹ ní àlùbáríkà tó pọ̀ ṣe ti gbọ́ ní tí n bá fún yín ẹjọ́ máa tẹ̀ ń lọ́rùn àmọ́ ìwọ àṣàbí ìwọ lẹ̀wé ń bà mí jù hmm. torí obìnrin tó bá rí bó ṣe rí ó dùn mí pò báyọ̀ ọkọ mi tó tó jọ ẹ̀gbọ́n bàbá ẹ̀yà lásán ká ló bá bá a ní ò bá mọ bẹ́wẹ̀ ṣètò mo sì ní fẹ́ kọkùnrin kankan tàn wọ́n jọ ọkùnrin ọ̀tàn o ọkùnrin tí ń bẹ́ ń gbòòrò ọ̀wọ́ pọ̀ mọ́ o ẹnu gbogbo wọn ní àmọ́ bóbìnrin bá dángájá ọkùnrin tó dángájá ni ó lọ bá àmọ́ bóbìnrin ò bá dángájá tí ò kàwé yanjú tí ò níṣẹ́ kankan lápá èyí sí ọwọ́ kò ní ta lẹ ní kó kọnu sírú wọn èèyàn bí ahun nímọ̀ra hun ẹ̀ e. dákun torí ọlọ́run. mami lágbára ọlọ́run ẹni jẹ̀bi lórí wa tí ṣọmọ bá jiná àní fi ń ṣe àwátì ìmọ̀ tàbí ìmọ̀ á fi dá yín lójú wípé àní dojú tì yín lágbára ọlọ́run tí ṣọwọ́ bá wá jiná àní fi ń ṣàwátì màmí ẹ ní ṣílẹ̀ tẹ o ẹ̀mí rí mi lọ́ọ́ tẹ́bí ń pọ̀nà ẹ ṣègùn mọ́ mi. agbára ọlọ́run ẹ̀yin náà ẹ̀dẹ̀ sọ́kú mọ́ mi lójú o ẹ sì ní àlùbáríkà tí o kù ah, ẹ gé èèyàn gidi ẹ gé èèyàn lá inú àwọn tí ń darí wá nàìjíríà yín ẹjọ́ kan pàtàkì ń bẹ o. kàrò eh, lọ. àmín màmí ṣe ti rí ìtẹ̀sọ tẹ̀sọ pé àwọn ọkùnrin kan máa níyàn ò pọ́síbù kò tiẹ̀ pọ̀ rárá láì ṣe pọ́ dẹ̀ ni mi wọ́n máa mú mi ní mùgùn <laughs> ah, ah, wọn ò lè lù mí jìbìtì lágbára ọlọ́run agbára ọlọ́mọ mi ìgbà tí sọmọ bá máa jiná báyìí kò ní ju yín lẹ́nu wọn ò ní fi yín ṣàwátì o àdẹ nípa yín lẹ́kún lágbára ọlọ́mọ àrídùnnú òun la máa jẹ́ fún yín. má wọrí àwọn ọtẹ fẹ́ pátápátá la máa ṣe fún yín. ìgbájúmọ̀ mi ni o ìgbájúmọ̀ mi ni o sàánú mi o. usman ẹ kí lélẹ̀ ṣírò kó nǹkan tó wà ń bẹ́ẹ̀ ah owó rẹ̀. ẹ gbogbo idán ta ti ń paná tààrọ ṣé àti ẹ nìyẹn. ṣé àtèmi ni eléyìí. bẹ́ẹ̀ni. ṣé àmì rèé á jẹ́ pé àlá mi wá sí ìmúṣẹ nìyẹn mo ti rò pé ìjọ́ wo ni màá tu owó jọ mọ́tò kan wà lọ́kàn mi láti rà. ẹ̀yà tí mọ́mì kọ sí mi ló jẹ́ kémi náà fi ọ̀nà mọ́ ẹ hmm. so ìsinyìí ìwọ ni wàá mọ tí wàá yẹn náà máa ṣe nǹkan tó fẹ́ ṣe o dẹ̀ ní ṣe làòlà má yẹ kẹ́ni bọ̀dí mọ̀ nǹkan tó ń ṣe má ẹ̀kọ́ mọ̀ bó ṣe ń lọ kò ń ṣe ń pè wá náà máa bá àwọn ará àbí iṣẹ́ wa máa bèrè pé ìdánwò ni lọ bí nǹkan tó fẹ́ ṣe má ṣe lẹ́yìn mi hmm. jẹ́ kó jẹ́ mi àti ẹ tó bá tí kọ̀ọ̀kan bá rẹ̀ lójú jẹ́ kí n mọ̀ jẹ́ kó jẹ́ mi àti ẹ nìkan má tó bá dẹ̀ ra mọ́tò ọ̀hún náà má gbé wá síbi iṣẹ́ lórí hmm. nǹkan tó bá fẹ́ ṣe tó fẹ́ bọ̀bọ̀ iṣẹ́ ń rówó mm. má jẹ́ kó anybody ká scope ẹ̀ kò bá jáṣọ kan ló ń wọ̀wá abiṣẹ́ kò sẹ́ni tó máa mọ̀ tó wà ní láti fún rẹ̀ ń brain ni. o ti gbọ́ o ti gbọ́ o ṣe. o ti lọ bẹ́ẹ̀ náà nìyẹn. o ṣe gan o ṣe mo dúpẹ́ ṣé àti mi ni ọmọdé tó ní tóun bá dàgbà orí ẹyẹlé lòun á máa jẹ orí ẹyẹlé kò ní já máa dàgbà o orí ẹyẹlé kò ní jámọ́ ó dàgbà ó orí ẹ̀yẹlé kò ní jámọ́ ó dàgbà ó orí ẹ̀yẹlé kò ní jámọ́ ó dàgbà ó. torí bálọ̀bálọ̀ o àbọ̀nbọ̀ torí bálọ̀bálọ̀ àbọ̀nbọ̀ ojú wa ni ó ṣe ojú wa ni ó ṣe bàjẹ́ ń sáré ayé lásán kí máa di wèrè kí máa máa bù kí jẹ́ orí mi ò ò bàyà mi wèrè. kí ló máa ń ṣe ẹnu ṣé wọn ní òkú ọ̀nà táwọn ò lè ń ṣe báyìí. ẹ máa gbọ́ káàkiri ni. ayọ̀ bàjẹ́. ṣẹ́gẹ̀ẹ́sì tí mọ́nìkà lọ́tì nìyẹn mọ́mí mọ́mí. Èyí ni mo ní. Ó gbẹ́wájú gbẹ́lẹ́yìn ọkọ rẹ ọkọ rẹ mi. ẹgbẹ́ mọ́tà ẹgbẹ́ mọ́tà ni wọ́n mọ sí ọ̀dọ́ wù. ẹ number yìí? wà wá lọ change ẹ̀ mo rí kò ti gba nọ́mbà yìí. bẹ́ẹ̀ni ma. wà wá lọ change ẹ̀ sí kíni. mo bí ti ara. mo ti dé adìgẹ́ bọ́ tẹ̀lé kí ni. wọ́n ní kí sùn ẹni bá ta àfọwọ́ bò. yọlọ́wọ́ ẹ jẹ́ kí n pariwo ẹ̀fín mi sílẹ̀ èmi ni mo mọ ibi tí mo ti tẹ̀ èmi ni mo mọ gbogbo ibi tí mo ti dí ẹ̀fọ́ mọ́ mi sílẹ̀ ẹ wá ní kò sọ ọmọ ẹ wá ní kò sọ ọmọ eléyìí eléyìí ọ̀kan lọmọ ọ̀kan lọmọ. tó ra mọ́tò tí mọ́tò tó ra òun ni mo ra ọkọ̀ ní ẹ̀ ó lè jà. àṣẹ àṣẹ àṣẹ àṣẹ o gbogbo yín àti àwọn tó pẹ́ náà eré wọn máa dé ẹjọ́ sórí rẹ̀. ẹ wá bá mi sàdúrà àdúrà ló lè ṣe àdúrà ló lè ṣe lóhun tó lórí kòtò ọkọ̀ bọ̀gìnì ọkọ̀ rẹ̀ tí kí ni ẹ̀dọ̀ ti bàbá ẹ̀ mú wọ́n máa wọ́n máa ọkọ̀ rẹ̀ ó nàka. ẹ wo oníṣùwò èmi nìkan tẹ̀mí fẹ́ sọ o èmi nìkan tẹ̀mí fẹ́ sọ ẹ̀ jẹ́ kí n sọ̀rọ̀ o. ó gbẹ ó gbẹ nínú náà ó gbẹ nínú àtìtà ó gbẹ ìsàlẹ̀. àgbàrá ọ̀nà. àṣẹ gbogbo ẹ má kó sínú mọ́tò. àwọn kọ́láwò rọ mọ ẹ bá ju ọpọlọ mọ ọpọlọ mọ rẹ. olú ọmọ eré ayé ọmọ yóò mú ní níyì. ọpọlọ mọ ọpọlọ mọ ọpọlọ mọ ọpọlọ mọ ọpọlọ mọ ọpọlọ mọ ọpọlọ mọ dára láyé lórí ìdájọ́. lọ́bì mi ṣe é kéré. ó sì jẹ́ pé kọ́lọ̀ tó tẹ̀ bá nu aṣọ oníṣẹ́ rẹ̀ kò bá fi bọ́tìnì sí ó ti tó bí wọ́n mọ̀ sí ló fi bá aṣọ ibi tó ń jẹ́ ká lájọ aṣọ ìtú lórí. mo fẹ́ sẹ́lifírétì jàre ẹni bá sọ pé mọ́tò mi ló ti wọ̀ látàlá olúwa mi látàlá ọkọ̀ rẹ̀ nǹkan tẹ́lẹ̀ mi ò rí là ń gbèsè ayé ọkọ̀ lọ́wọ́ ọmọ jọmọ lọ ọmọ jọmọ lọ ọlọ́mọ lọ pa. rọ̀kì bá ẹ̀wẹ̀ wa ẹ má jẹ́ nǹkan tó ṣe lè kó ọ̀rọ̀ tó fún lọ́kàn o ẹ búra sí ìwé yín o kẹ́yìn sí náà kẹ́ mọ́ níbẹ̀ lọ́hùn ẹ̀gbọ́n yín lẹ̀gbọ́n yín ò mọ̀ jẹ́ o ẹ ti gbọ́ mi báyìí sóun gbọ́ mi rọ̀ kíbá ẹ mọ̀ wo ti yẹ ẹ o èmi ò fi lára kọ́ yín o ìlara lè tẹ́ ẹ fẹ́ mọ̀ sí yìí o mo ò mú late call máa ń bi owó níní béèyàn bá dẹ̀ ń bẹ lọ́hùn kó dára fóun tó bá ti rí tẹni tó dáa yóò yọ̀ mọ́ ni o ẹ ti gbọ́ mi báyìí ah abẹ́fẹ́ jọ tí wọ́n láàyè èèyàn mi kan tẹ́ pé lára ni mo ṣe ìní òjò rọ́nà lọ o ẹ ti gbọ́ mi báyìí wọn ò forí tiyín náà rún mọ́ ọ́n ẹ̀yin náà ó ṣoríire ẹ jẹ́yàn láyé yín èyí tójú ètò rà lọ ẹ̀yin náà rà ọlá àti ẹ̀ náà sì ní í dúró ẹ ti gbọ́ mi báyìí ẹ mọ̀ sí lára èèyàn o ṣé ẹ ti gbọ́. mami ẹ imagine mọ́mi wọn wá sọ pé tá a bá wọnú mọ́tò wọn tó bá bọ́lẹ̀ nu mọ́tò kí o máa ṣọ́ wa dáadáa pé a máa fògùn sílẹ̀ what nonsense mọ́tò wo náà ló rà tó ń ṣe ìgbéraga. sọtán ṣé n tó sọ náà nù iṣẹ́ yìí ò wá mọ̀ wá ẹ̀ ni bí ṣe máa ń sọ ti ènìyàn ẹ̀ ebo ni a fẹ́ lé mi. ẹ wò kó sí ẹ jẹ́ kí yẹn dùn yín rárá rárá wọ́n tó ṣì wò ló as first venture ṣé nǹkan táwọn ẹgbẹ́ ẹ̀ rà nìyẹn tó bá tiẹ̀ fẹ́ búga wọn àti ìyá ẹ̀ ṣé mọ́tò Camry torchlight torchlight ni òkò kí n ṣe pé bóyá pé kí ni o torchlight tí ò ní kankan ná òun ló rà ẹ mọ̀ ọ̀rẹ́ mi tí mo máa ń sọ fún yín pé ẹ̀gbọ́n wà ní Australia ṣé Moses ọ̀ ọ̀ ti ẹ̀ gẹ̀ẹ́tì ẹ̀ tẹ bá mọ nǹkan tó rà fún ìyá ẹ̀ ìyá ẹ̀ lásán ra vẹ́nsà fún ẹ̀gbọ́n ẹ̀yẹn fúnra rẹ̀ pọ́ọ̀ṣì ló ń lò ó tún wá láàbò tẹ́pà àbúrò yẹn ó tún wá kéré ju èmi lọ o ìyẹn tún wá ń lo kílọ̀tì ẹ̀ ń pè náà ṣé mọ́zù àbí kọ̀ọ̀kan ló ń pè mọ́zù sport ni kò kí ń ṣe torchlight orí tírín tó wòlé tó ń ra tó ń ra camry torchlight tínú ẹ̀ ń dùn tó ń pariwo òṣì nonsense upon rubbish. rọ́ọ̀kì bá ó dáa gbọ́ ẹ̀gbọ́n rẹ̀ yín ra fẹ́ńsà àti gbọ́ ẹ̀gbọ́n tí yín náà òun náà ra atọ́sílẹ̀ tàbí kílẹ̀ pé ẹni mọ̀ náà ìyá ìyàwó ní àná ó mọ̀ ṣe díẹ̀ kò mọ̀ ra one thousand kò mọ̀ ra two thousand mọ̀ ìgbà kúkú ìnáwó ẹ ẹ wò ẹ̀yin náà rí ìtọ́jú bẹ́ẹ̀ lọ ẹ ra jet gbogbo ẹ lẹ rà báyìí. mami ìwé tó ń pa mí lẹ́yìn ni pé bó ṣe máa gbé mọ́tò yẹn wọlé báyìí ó kàn ń pariwo ni mọ́tò yẹn tó mọ́tò yẹn kò lẹ́ẹ̀ mi tẹ mọ pẹ́yìn nìkan kọlẹ̀ gbọ́ èmi náà kúkú gbọ́ bóyá pariwo púpúpú pàbẹ́ kó fẹ́ yìnbọn kí ló rà. ẹ wo ò fi lára kọ ìyẹn lẹ in fact ọdún sunday tó ṣe máa ń dín tàbá ìsìn yẹn ó sì máa ń dín sí wa lẹ́yìn. wọ́n sì máa fi irú sí òun <laughs> oh, ti mí. ẹ̀yìn tó bá ti sí màá rẹ̀ ok sir ok sir. Uh, congratulations uh, tó bá ti jáde sí máa ní kí secretary mi kò fún ẹ ní letter of confirmation. okay sir. Uh, you welcome to this company congrats. Yeah. very good.

alhamdulilayi ló yẹ ká máa sọ fọlọ́n ká máa dúpẹ́ orí kò ń sọ̀rọ̀ ariwo nílé ìyàpọ̀ ọlọ́run tó ṣe ti ẹ̀ àtúnṣe tiwọ́ náà ẹ tó ti dàbẹ́ ni kó kù díẹ̀ káàfó ẹ má jẹ́ ká yọ ọ́ ní kíni yóò tún padà sípò ààrẹ rẹ̀ mo bí gbogbo yín agbára ọlọ́run wọn náà ara ẹ̀ tó ju ìlọ ah, mo tún gẹ̀dẹ̀ báyìí ẹ ti tún fọlọ́run lébùmọ̀ àlejò wo. ẹ wo dájì dájì dáàdì mo rí yín o mo rí nígbà tẹ́yìn náà tẹ họ́ọ̀nù tẹ́tẹ́ pínpínpínpínpínpínpín ẹni àti iwájú bẹ̀ láti yọjú lójú wíńdò ṣáàrí wọn ni kí ló rà wọn rọkọ̀ ọkọ̀ lélẹ̀ tẹ́ẹ̀bà mọ orúkọ ẹ̀ lexus kò kí ń ṣe tiny pencil. wàá rí i pé gbà tó ní mò ń tẹ gbogbo ṣé mo sí gbogbo ọkọ̀ káàkiri kó sáà sí mo wo inú ẹ̀ nígbà wọn náà bá rẹ ti yẹ ó yẹ nìkan ni màá wà lágbára ọlọ́mọ kò ní ṣerú ẹni kọ́ lọ́wọ́ bá mi ẹ jèrè ọ̀la aláwọ̀ làwọ̀ta wàtà sí láàbì láìlà ẹjọ́ ẹni mo bí gbogbo yẹn ẹ fọkàn báyìí. ẹ pẹ̀lẹ́ dájú ẹ pẹ̀lẹ́. nǹkan kan ò ní ṣe é kẹ́kọ̀ọ́ ẹ jẹ́ kí èmi tètè máa lọ. ẹwọ ni mọ́tò tó jó ẹ mú ìrètí máa rìn ẹyẹ ni mọ́tò máa jó ẹyẹ ni mọ́tò. ẹ jẹ́ kó pẹ́ yín ẹ láàárọ̀ ọ̀la. ẹ jẹ́ kó pẹ́ yín ẹ mọ mú bọ sí ọ. ẹ má bẹ o. sẹ́ni òye lè náà lọ́jọ́ yìí wọ́n lù ú ló kọ́ ó kọ́ yìí kọ́ fún ẹ fẹ́ kú nílé ìjọ àti àrà ẹ̀ àti àrà ẹ̀ ẹ rárá o. Ọkọ̀ ìjọba kò kọjú ọ̀rẹ́ jù. Àkọ́kọ́ kò lè mọ̀.

máa sọ̀bù ẹ̀pẹ̀ ọ̀dàràdà òṣì ó yẹ kí n pa ẹ̀ ní oṣù stúdà sílẹ̀ ó yẹ kí n kó stúdà ni ṣọ̀bọ́jọ́ kìíní àná bó ṣe ń ṣe ẹ́ lóko sórí tí ò kọ́ tán ó kọ hip hop ó kàpàlà bẹ́ẹ̀ ló ń ṣe àmì lórúkọ Jésù gba nkùkú lè blame ẹ̀ náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní òkùnkùn lè blame ẹ̀ gbàtẹ́ pọ̀ ọmọ ojú ọ̀rọ̀ lárí nìyẹn ìwọ fúnra rẹ̀ gan pàápàá kí ló fi yàtọ̀ ó yàtọ̀ sí spencer àti torchlight tó gbé wa mọ́tò tọ́nà tọ́nà tó gbé wa olùsọ olùsọ onírànlọ́wọ́ ó yẹ kí n pa ẹ ni tó wọ́n mọ̀ nǹkan tí máa ṣe fún ẹ ó ní jẹun pẹ́gbọ́n mi ra mọ́tò èmi ni cook for this house for now ebi apá ẹ ṣe bó ṣì gbẹ ní gbogbo ẹnu ẹ papọ̀ ẹnu ẹ tó papọ̀ olùsọ olùsọ àti arrive àti dé ẹ máa bọ̀ tẹ́ bá wà ní cape ẹ máa bọ̀ ọjọ́ kìíní àná ṣèbíṣẹ́ làwọn yọjú táwọn òyìn náà kọ́ báyẹn àṣà pé kó tó jẹun kò ní jẹ́ bàdàn lexus ẹbí ò lárò pé ọlọ́pàá lóko sọlọ sọlọ orí ibú yẹn ni. mo ní o máa sọ̀rọ̀ sẹ́ni ò rí yẹn ni mo ní o máa sọ̀rọ̀ ó lé oṣù. bàbá wà lókè bọ́tà o bẹ́ẹ̀ lẹ́ ṣakọ bẹ́ẹ̀ ṣe gbogbo ẹ̀ ìyẹn náà ni ẹ ọmọ mi ti ṣe kinní kan àwọn náà ti arrive a ti arrive eégún tó bá kọ́kọ́ jó ìrànlọ́wọ́. ẹ tẹ̀ mọ̀ wípé àpò lórí yẹn ni ẹ akọ fún ẹ olóṣù. ṣẹ́ẹ̀bù ẹ̀yin ọ̀rẹ́ mi ọ̀dàlẹ̀ ni wọ́n ọ̀dàlẹ̀ dẹ̀ ni náà. at least ibi tá a ti ń bọ̀ ń sìn pàtí tá a lọ tí bá ní kẹ́ estimate iye tí each of you dey spend over a million naira each and ìwọ ìwọ sweet yìí tí bá ní à ah, pàdé mi o nǹkan bábà ló ṣẹlẹ̀ o ó ti assist mi wàá sọ fún mi pé kìnìkan kìnìkan kìnìkan tí mi dé bá dẹ̀ wá báyìí each iye tó máa ń fún fún weekends lásán kéré jù over two hundred thousand naira ọba bàrí tábà máa ní pé ah, nǹkan kó bá ìṣẹ̀lẹ̀ o ká ṣe kíní kan ẹ̀rọ ní ẹ o lè rí ju crate of beer àti hòtẹ́ẹ̀ àti ọtí ṣọ́ọ̀tì mo wá mu láyé mi ni ẹ ẹ ṣọ́ọ̀tì mo wá mu ni ṣé tí mo ṣe rí tẹ́lẹ̀ ni ni àbí torí nǹkan tẹ rí ilé rẹ rò bí yá ah, nǹkan wà nílẹ̀ kò sí nǹkan kan nílẹ̀. ẹ̀gbọ́n mi ti jà àbúrò ẹ̀kọ́ mi bọ́ ṣe ń pẹja ṣe rí mọ́tò tí mo rà ń jọ́ kìíní àná mo ti tà á mo ti tà á àbúrò mi tó wá ráyè tó wá ju ti tèmi lọ kò ń ṣe tó kún bọ tí ẹ rọba tí ẹ rọba ló rà so nǹkan tójú bá dẹ̀ ti ọ̀rẹ́ mi ojú òtì mi ara yín lójú tì o ẹ kọ́ mi bọ́ ṣe ń pẹja ẹ má fún mi lẹ́jà jẹ mọ́. èlò ni one million naira one million ṣòwò ah bàbá tí mi ọmọ dákìṣẹ́ máa mú yàn kẹ́ òbí ṣẹ̀ṣẹ̀ wọ̀ bí agbájá one million ṣòwò ọba one million lọ́dọ̀ tí ó lè má jowó ọ̀dọ̀ ti tèmi owó ni. so tó bá tó bá sọ́dọ̀ mi mi máa ń fún mi dé lówó ìwọ́n tó máa ń mọ́nítọ́ nìyà rẹ̀. ìlú wa ni two hundred three hundred thousand tí mò ń fún mi dé tó wá di pé wá gbé sórí bíi afro. ọ̀rẹ́ mi o ti wọ́ọ̀sì bẹ́ẹ̀ ni nǹkan tí mo fẹ́ kẹ́ ṣe fún mi sì ni gbogbo kẹ́ńtà kan tẹ̀sí ní bọ́ ṣe kẹ́ńtà kan

àwùjọ ti pẹ́pẹ́ yẹ. orí yẹ fún ọdẹ kò máa kọ sí ìyá rẹ o yàrá ìdá ìdá gbogbo ọmọ akéwì ìdá ìdá. ojú àdé ayọ̀mọ̀ wà ó. ọ̀nà lẹ́mí mo bá lò ló ṣẹlẹ̀ níbà níbẹ̀ fún mi wáyé òye mi. ọ̀rọ̀ tájọ sọ last ni kẹ́ mú wá síbi láti máa ṣe clearing and forward ká máa clear ká máa forward gbogbo ilé tẹ bí wá ṣe níbà yóò yé mi o. Ah, so if i do you don't clear and forward ẹ clearing and forward bíbá yìí. ṣòro jẹ́ ẹ̀sìn gbọ́ngàn yìí bí bàbá jẹun gbọ́ngàn á tilẹ̀kùn gbọ́ngàn yìí ẹ bí bàbá jẹ dé èèyàn á jẹ èèyàn èèyàn. ọ̀rọ̀ yín ò yé mi bẹ́ẹ̀ kò tí yé mi o. ìwọ ṣe sórí bàbá dé à bàbá ní ẹ̀kan dé. mẹ́rin mẹ́rin là ń lùlù iwọ ní ìjọba òrìṣà ẹ̀rìndínlógún là ń lùlù àgbà bí wọ́n bá jó nílé wọn ní agbólógbò wọn jẹ́ yín kélébọ̀ kélébọ̀ láàrin. adébábọ́ ló gé ìṣá o ẹ̀jẹ̀ yín àṣà ìkorò lẹ́nu oṣù ẹ bọ̀ ṣàṣẹ ẹ jẹ́ yín àṣà ìkorò lẹ́nu àjẹ́ orí bẹ́yìn ti jẹ́ ìgbàlẹ́ wẹ́ẹ́ tó kó ẹ mọ̀ bínú sí ṣẹ́ẹ̀rì wọ́n ní àgbẹ̀ ìwà ṣẹ́ẹ̀ṣì mọ̀ pé ó nílùú òní fẹ́ kí òun tú ẹ̀rí àwọn ọlọ́dẹ ìlú yìí àwọn wọn mú ọmọ kan lálẹ́ àná wọn ló lè ṣùgbọ́n ọmọ ìfigbẹ́bẹ́ ni ó lọ gbùtò ó ní tí wọ́n lòun jí gbé yìí òun jí gbé wọ́n bá mú èjì òkú ṣùgbọ́n gbà mo débẹ̀ gẹ́gẹ́ bí olórí mo kì í lọ o mo láàyè dédé òkú ká búra èké béèyàn bá dédé òkú tó bá búra èké ògún sì fẹ̀jẹ̀ onítọ̀ ọ̀pẹ ara ògún kọ́ gbogbo ògún lálàdà méjì a fi kan ṣọ́kó a mú kejì báyìí a sì fi gbẹ̀yìn ọ̀dàlẹ̀ ògún ò ní fẹ̀jẹ̀ tí yíwẹ̀ mo bá yín yọ̀ mo bá yín dúpẹ́ èyí tí ń dùn èyí tí ń dán èyí tí ọlọ́run ṣe yìí ò ní bàjẹ́ bẹ́ẹ̀ rí bẹ́ẹ̀ tí ń gbẹ́yàn mú yòókù jẹ́ ìgbádùn bí èrè àánú ṣúgà ẹ̀yìn ti dà àìwó ìwọ́n ti mo ti mo ní kọ́ ọmọ ọ̀tọ̀ èkó sí ṣọ́ǹtọ̀ èkó sí dáadáa bẹ́ẹ̀ ni bàbá mo ń tàbọ̀ sí ó ń bù sí lọ́pọ̀lọpọ̀ ṣé ìwọ náà rí i pé bó o ti bù sí lówó tiẹ̀ ló ń bù sí bẹ́ẹ̀ ni ẹ̀yìn náà ní tán lọ́wọ́ ìwọ ń kọ́ ò ń bomi sí dáadáa torí ibi ajé ti ọwọ́ olókùn gbogbo ọmọ ti jù ú ni mo ṣe ní káṣọ funfun ọmọ ọ̀pọ̀ nínú aṣọ tó ọ̀gá wọ ẹ wo àpò yín ò ní di fowó bẹ́ẹ̀ ni. ọ̀gbẹ́rì ni lóun fẹ́ máa wo. fẹ́ máa wo ọ fẹ́ ṣìyàwó. fẹ́ ṣàwó lẹ. Hmm? ṣé o lè ṣàwó. màá ṣe mọ mo lè ṣàwó. awo táwa ń ṣe níyà yìí. awo ò ṣàwó èké àṣàwó okú bẹ́ẹ̀ náà là á sì ṣàwó àrùn awo fẹnumẹnu fètè mété ṣé o lè ṣàwó ẹnu. mo lè fẹnu mẹnu sa. o ò ní mọ tẹnu jò bí ìbọn ẹyin ó ti dáa ọfẹ lọ́wọ́ fún ọ lọ́lá kó o dọ lọ́rọ̀ rẹpẹtẹ ọ̀fẹ́ kú òní òṣì ọ̀fẹ́ máa dọ́ bí àwọn ọ̀rẹ́ rẹ̀ mo ti dà ó ti rí bẹ́ẹ̀ ṣùgbọ́n síwájú ohun gbogbo jẹ́ àkọ́kọ́ béèrè lọ́wọ́ orí toró rí làbá bọ̀ àbá fòrìṣà alẹ̀ orí làpẹ́rẹ́ onídàámàgbọ́n ọlọ́mọ àtàkàrà ṣọlá orí tèmi ọ̀bá dákun kó o tètè gbé débi rè ẹ wo bórí tí yìí ti gbè débi rè ẹ jẹ́ béèrè lọ́wọ́ ẹlẹ́dàá tiẹ̀ náà ntọ́ba rọ̀ mọ́wọ́ rẹ wá èyí tó bá wọ̀ ni ó mú wá èmi wọ̀ lọ́wọ́ rẹ èyí tó bá wọ̀ ni. tó àwòfin lọmọdé wo jíjẹ ayé o àwòfin làwọn àgbààgbà ń wòrùn ọ̀sán gangan bẹ́jà ńlá bá so àrílẹ̀ omi bí kọ̀ǹkọ́ bá ṣọ́ àrílẹ̀ odò funfun báláwo nílé àwọ àlà funfun gbòó kan lẹ́lẹ́yé àwọn yẹyẹ mi ẹ̀là à à à à à kí mo tiẹ̀ ní ntẹ́mi rí ẹ gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ bá ṣagídí tẹ́ ẹ bá wù ẹ má jẹ́ ntàn yìí ojú yóò sì fọmọ yìí lágbárí ojú dojú lọ àìmújúmú lẹ́nu sì jẹnu lọ pẹ̀lú. ẹ wo ẹ jẹ́ ń ṣe lójú òrèrè àwọn ojú lọ́sẹ̀ bá fojú nítorí bá mọ̀lẹ̀ kedere ojú yan mọ̀lẹ̀ kedere. ẹ ìwọ wo kí ni ta ló dé tata ní lẹ́bẹ̀. bàbá tó bí mi nìyí. bàbá rẹ̀ rè. bàbá tó bí mi lọ́mọ gọ́gọ́gọ́ nìyí. bàbá tó bí ọlọ́mọ. bẹ́ẹ̀ ni bàbá. Ah, ó ti dá a báwọn ntẹ́lẹ́dá rẹ̀ béèrè fún mi. n táwọn fi ṣèpèlè ajé tiẹ̀ ètùtù ajé tiẹ̀ ni fún bàbá yìí náà rẹ̀ lára ó ń wúkọ́. ẹ̀yin ajẹ́ pé bíi tá a fẹ́ gbin obì sí obì ti lálẹ́ wù ń bẹ́ẹ̀ ń lọ dáa ju. àkùdé mi lọ́wọ́ igi tí òwú lò ní ẹjẹ́ àfikún náà kọ́mọ bá tiẹ̀ lọ. ẹ ṣe tábà ti wá àdúgbò èmi máa náwó bó ṣe wù mí. igi tún béèrè lọ́wọ́ mi bá a bá ń gbọ́ ṣìkìṣìkì mọ́ mi owó dé ṣùgbọ́n tí wọ́n gbẹ lọ àgbègbè òwúlé lọ́wọ́ iṣẹ́ tá a gbélé lọ́wọ́ nù ni wọn ò fi ní fura sẹ́nikẹ́ni wọn ò lè fura sí wọn sórí ègbò tẹ́mi bá gbélé lọ́wọ́ yìí ní ọmọ bùyẹ̀kẹ̀ bí bá ti ń bùyẹ̀kẹ̀ báyìí tí ń ṣe ṣìrìnṣìrìn tọ́ra bẹ̀ ń jáde dáadáa lówó tí ọmọ pọ̀ sí i nírí ajé rẹ bá dé. ẹ wo ẹ̀yin bọdẹ yìí ẹ mọ ọjọ́ kẹ ẹ mọ ọyọ ẹ kiri ayé kú oríire béèyàn bá bí yín pé mo lẹ́yìn ti rí owó ẹ wí fún tọ̀hún ẹ sọ ẹ fọwọ́ rẹ̀ sọ̀yà báyìí ẹ ní ilé ajé ńlẹ ti kórè ajé káwọn náà lọ bẹ̀ kí wọ́n lọ rí kórè ajé ẹ̀yin débẹ̀ ni sọ́ra ìjọ yìí tí ọmọ agbẹ́sẹ̀ kò tọ̀ tó sún síwájú bí ẹ̀ èmi mi mú mẹ́rin ò sì dédé tọ̀ lọ. bàbá ní kékeré táwa yìí ni màá wà mí ọmọ ìjọba fẹ́fẹ́. ibi tó wà yìí. Ah! Adi! tí mo ṣe ń bọ̀ sí mo pàdé bùrẹ́ Usman rẹ̀ ni ṣé ló ń ṣa pépà tó ń ṣa sweet okùn wà lọ́rùn ó dàbí ẹni tó ti ní kọ́ńbẹ́tì kan ṣe. oṣù ọ̀pọ̀ oṣù ìjábọ̀ dàbí oṣù. mo ṣe ní àbọ̀dá Usman mo ló ń ṣe bẹ́ẹ̀ tó ní kọ́ńbẹ́tì kan ṣe so omi pé orí bọ́dà mi kó wọ́n ṣa pépà. seriously ṣe wọ́n ṣa pépà wọ́n ṣa àbí kí ló ṣèyàn tó bá ti ń ṣa pépà láti ṣe láwọn mọ̀ ah, ẹ ká sọ náà ṣe ah, báwo ni mo wà right. omi o sọ wípé. kí ló ṣẹlẹ̀ kí ló ṣe ẹ̀. Eh, bọ́dà Usman ni tí ṣe ń bọ̀ ń sìn mo kò pàdé wọn lẹ́yìn bíbá ẹ̀ mo ṣe bẹ́ẹ̀ tí nǹkan ṣe wọ́n ṣàlẹ̀ jẹ okun wà lórùn wọn àti wọ́n ṣe bẹ́ẹ̀ tó ti tó ti ní sọ́sọ́ tó ti ya wèrè ah mo dáràn ẹ eh, ṣé ṣé kìí ṣe pé bóyá ti já ní bọ́sí tọ́jú ẹ̀ wọ́n já gangan ni. bàbá bàbá ẹ jẹ́ ká lọ mẹ́ràn lódò. ọbẹ̀ sí àfikún lásìkò àná dara mẹ. mọ́ni ká dara láyé orí lẹ́lẹ́jọ́ àti yàn pé wá látọ̀. yes. wọ́n fẹ́ lọ mẹ́rin lẹ́dọ̀. eré ayé mi. ok ṣé wàá lọ. ká lọ mẹ́rin lẹ́dọ̀. eré ayé mi. lẹ́dọ̀. wọ́n fẹ́ lọ mẹ́rin lẹ́dọ̀. ọmọdé tó ní tó ń bá wọn. orí ẹ. ẹ̀rọ ìyá yẹn ló fọ́ máa jẹ orí ẹyẹlé kò ní já mọ́ kò dàgbà. orí ẹyẹlé kò ní já mọ́ kò dàgbà. orí ọmọ orí ọmọ orí ọmọ orí ọmọ orí ọmọ orí ọmọ. Mo ti mẹ́ràn rẹ̀ ọwọ́ mi ọwọ́ mi tẹ̀. Torí bálọ̀bálọ̀ ò bọ̀ àbọ̀bọ̀. Torí bálọ̀bálọ̀ abọ́ngbọ́ ojú wa ni ó ṣe ojú wa ni ó ṣe má jẹ́ ń sáré ayé lásán kí máa ní wèrè kí máa máa bú kí jẹ́ orí mi ò wò àyà mi wèrè má ti kékeré o òfìyà mi wèrè bàbá mi ò. gbà mí o. Wẹ̀rẹ̀ dùn o, kò má ṣe bí lọ́mọ o, eré ayé. Eré ayé. Ayé. Ayé. Ayé. Eré ayé ni o.